وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار lẹ́gbà tí a ti ṣe ọpẹ́ àti ẹ̀yìn àti ògbó fún ọlọ́run fahuwa ahlun laha wa haqqu biha ọlọ́run ọba yìí náà ni gbogbo ń ta kàálẹ̀ yìí tó tọ́ sí òun náà sì ni ọba tó lẹ́tọ̀ọ́ sí i a ti tọrọ ìkẹ́ ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé ànábì àwọn sàábì ànábì àti gbogbo mùmíní òdodo tó wà lójú ọ̀nà ànábì tí nífẹ̀ẹ́ lànà ànábì tó fẹ́ jèrè pẹ̀lú àwọn tí ó jèrè má ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọlọ́nkó kàwá náà kún ẹni tí ó jèrè títí di ìjọ́ ìsísọ lórí irọ́ àti ìpè àkíyèsí àwa mùsùlùmí gbogbo ẹni tó ṣe tán láti gbé òfin ọlọ́run ọba dúró gbogbo ẹni tí ń jẹ̀ràn kí ọlọ́run ọba kẹ́hùn mọ́ àwọn tí ọlọ́run ọba kẹ́ láyé àti lálùkìyàmà èyí ni láti sísọ lórí irọ́ àti ìbàjẹ́ èyí tí ó fọ́nká ní àìpẹ́ yìí lórí ahọ́n ọ̀kan nínú ẹni tí ń ṣàfitìá rẹ̀ tí àwọn èèyàn náà sì ń tàn jẹ tí ẹ̀sìn ń ṣàfitìá rẹ̀ pẹ̀lú tàn jẹ àwọn ènìyàn sí ìmọ̀ nítorí pé ó láyàláyà ó tako òfin ọlọ́run èyí tó rinlẹ̀ nínú alukur'an èyí tó rinlẹ̀ nínú ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam èyí tí a fẹ́ sọ yìí ọ̀ràn yẹn ni nínú àwọn ọ̀ràn yẹn ọlọ́run lórí alihuma lórí àwọn tí wọ́n ń tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam torí pé tíya ọlọ́run ọba bá dé wasakitu anil haq wannatiqu bihi ya'ummuhum iqabullahi subhanahu wa ta'ala àtẹni tó dákẹ́ lórí ìbàjẹ́ àtẹni tí ń sọ ìbàjẹ́ tó ọ̀wá sọ̀rọ̀ tíya ọlọ́run ọba bá dé kò ní dá ẹnìkan sí o eléyìí sì ni ntí à ń pè ní al-amru bil ma'rufi wan-nahyu 'anil munkar ọ̀rọ̀ yìí àbí agbárin yìí agbárin tó tóbi nínú ìsìláàmù ni àwùjọ ò gbọ́dọ̀ burú títí títí kí ìbàjẹ́ máa wá hàn lórílẹ̀ ọlọ́run ká má rí àwọn tí ó dìde ká má rí àwọn tí ó sọ̀rọ̀ kó má jẹ́ wípé ọkàn nìkan náà la fi kọ ìbàjẹ́ pàápàá jùlọ nígbà tí ìbàjẹ́ yẹn bá ń wáyé ní abala àti agbègbè tí a rò pọ́ kí mọ̀nà máa wáyé eléyìí nídìí àkíyèsí àti kí èèyàn sọ̀rọ̀ lórí ẹ̀. ذكر بعض أهل العلم قال اعلم أن الأمر بالمعروف والنهي عن المنكر تارة يحمل على رجاء ثوابه ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run àwọn àfáìsìn láti kọjá ó ní ẹlọ́mọ ẹ̀yin ènìyàn ìpàkíyèsí àwọn ènìyàn lọ síbi àṣẹ ọlọ́run ká sì kọ̀ fún wọn kúrò níbi aburú nígbà míì èèyàn lè máa ṣe iṣẹ́ yìí kó dúró tì í nítorí pé ń ran kàn ẹ́ san lọ́dọ̀ ọlọ́run ọmọ wípé iṣẹ́ yìí iṣẹ́ àwọn ànábì ọlọ́run ọba ni ó ti wá mọ̀ pé àwọn ànábì ọlọ́run lẹ́ni tí fi lọ́lá jù nítọ́lọ́run bá sì fi gbé wọn ga ni òun náà wá ń ran kàn ẹ́ san kọ́lọ́run lè tò ń pọ̀ mẹ́ni tí ó tẹ̀lé lánàá àwọn ànábì ọlọ́run yóò wá dìde láti pe àwọn èèyàn lọ síbi ntọ́lọ́wọ́n ọba fẹ́ láti kọ̀ fún wọn ntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ وتارة على خوف العقاب في تركه ìyẹn ìyẹn a máa pèpè sójú ọ̀nà ọlọ́run nígbà míì ní títorí ẹ̀rù àti ìpayà ìpè he bíyàn bá dákẹ́ lórí ìbàjẹ́ ìyà ọlọ́run ọbọ̀ sọ̀kalẹ̀ bí ọlọ́run bá sì sọ̀kalẹ̀ àtẹni tó dákẹ́ àtẹni tí ń ṣe gbogbo ẹ̀nìyà ọlọ́run ọba gbogbo wọn ọlọ́run ọbọ̀ káàkiri ní ọ̀rọ̀ kiri ká wọn. wàtáratan al-ghadabu lillah èèyàn máa ń kọ ìbàjẹ́ èèyàn sì máa ń pèpè lọ síbi tọ́lọ́wọ́n ọba fẹ́ torí pé èèyàn ń bínú nítorí ọlọ́run torí pé ìṣesí yẹn ń bí ọlọ́run ọba nínú irú ẹni bẹ́ẹ̀ yatawalla Allah subhanahu wa ta'ala yóò wá ṣe wàláhù rẹ̀ ààyò rẹ̀ yóò bá ọlọ́run ọba ṣàyò gbogbo tí bá ti ń bí ọlọ́run ọba nínú yóò bírú ẹnu bẹ́ẹ̀ náà nú yóò wá dìde yóò pèpè yóò sì pàkí àwọn àkíyèsí àwọn ènìyàn sí ìbàjẹ́ tí bá ń ṣẹlẹ̀ ní àwùjọ náà. wàtáratan qad yakunu al-amru bil ma'rufi wan nahyi 'anil munkari nasihatan lil muslimin. ìgbà míì bóyá kó jẹ́ ìsítí fún gbogbo mùsùlùmí kó lè jẹ́ ìsítí fún wọn kó lè ta wọ́n jí wa rahmatan kó lè jẹ́ ìkẹ́ fún wọn ورجاء إنقاذهم مما عقروا أنفسهم فيه من التعرض للعقوبة وغضبه في الدنيا والآخرة إبامي قل لي جاوي بي إن واكي أولون وبا فنري فما وجوني ìsìn ẹran kan káwọn èèyàn máa lọ kó sínú parun kí wọ́n má da làákàyè wọn rú ká má ṣì wọ́n lọ́nà kúrò níbi ojú ọ̀nà ọlọ́run kọ́mọ wa fa ìyà ọlọ́run láyé àti lálùkìyàmà وتارة يحمل عليه إجلالا لله سبحانه وتعالى وعظمته ومحبته وأنه أهل أن يطاع فلا يعصى وأن يذكر فلا ينسى وأن يشكر فلا يكفر سبحانه وتعالى إبامي انتي أموية جدي لوري بجكا تيمان شلل أوجو òun náà ni láti jẹ́ kéyìn gbígbé ọlọ́run ọba tó di pé a ọlọ́run ọba náà lèyàn láyà láyà sí báyìí tí fi ń takò fin ọlọ́run ọlọ́run ọba náà lèyàn láyà sí báyìí tí fi ń balẹ̀ ọlọ́run ọba jẹ́ eléyìí ni ó gbéyàn lẹ́mìí ni ó múyàn lọ́kàn tírú ẹni bí ó fi wá dìde láti fi gbé ọlọ́run ọba gbígbé ọlọ́run ọba gíga bó ṣe tóbi tó òun ní ọba bàrà lẹ́mìí ẹ̀ ìfẹ́ tó ń ní sọ́lọ́run ọba àti kọ́lọ́run ọba yìí lọ́ba tí fi tóbi tó gbọ́n tí ń tóbi lọ ó mọ̀ bẹ́ẹ̀ yóò wá mọ̀ wípé tí ó jẹ́tọ̀ ọlọ́run ni kéèyàn tẹ̀lé kéèyàn má ṣẹ̀ ẹ̀ kéèyàn rántí ọlọ́run kó má gbàgbéra kó má gbàgbé ọ̀rọ̀ ọlọ́run kó má kọ́mọ́tà ìmòòrè fọlọ́run eléyìí ni ó ṣe òun ni ó gbé lẹ́mìí tó fi pèpè sójú ọ̀nà ọlọ́run kódà àti rí nínú àwọn sálàf tó ní wàdítù anna al-khalqa kullahum ata'u Allah wa anna lahmi qurda bil ó ní mo ó tẹ́ lọ́rùn kò sí tó burú kí àwọn ẹ̀dá mọ̀ nìyàn àwọn ẹ̀dá tí wọ́n tó jẹ́ wípé wọ́n ó ní bí mọ̀ wọ́n ṣe mọ́ ó ní bí ẹ̀kọ́ wọ́n ṣe mọ́ nípa òfin ọlọ́run ó tẹ́mi lọ́rùn kí wọ́n mọ̀nà kí wọ́n tẹ̀lé òfin ọlọ́run ó tẹ́mi lọ́rùn kódà bó jẹ́ wípé n tí ó líìdì sí n tí nǹkan náà já sí ni pé ẹni tí ń pàkíyèsí yẹn kọjá pé ẹran ara rẹ̀ wọ́n máa yùn pẹ̀lú ayùn tá a fi yùn pákó ni nítorí pé ọ̀sàmọ̀ táwọn èèyàn là kódà bó jẹ́ pé ntí ó padà sí irú ìjìyà báyìí ni. eléyìí òun náà ni tó fà tá a fi fẹ́ pe àkíyèsí lórí ọ̀rọ̀ tí afa Habib tí ó jẹ́ mùdírù Markaz lágége ọ̀rọ̀ tí ń sọ àtẹ̀yí tó ti sọ láàrin inú àwẹ̀ yìí lórí ọ̀rọ̀ hijab àtàwọn oríṣiríṣi àsọgbọnù mìíràn lórí kóbìnrin ọjọ́ lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n èyí tó kàn wájú òun náà ni èyí tó sọ jù tó fi láyà sọ́lọ́hun tó takòfin ọlọ́hun tí ọ̀rọ̀ náà sì dàrú mọ́ ọ lọ́wọ́ èyí tó ṣe pé pẹ̀lú ògo ọlọ́hun á padà máa ṣe àlàyé lórí ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n èyí tí akọ́kọ́ fẹ́ pe àkíyèsí ẹ̀yin èèyàn ẹ̀yin àlùmọ́ ànábì níta fẹ́ pe àkíyèsí yín sí òun náà ni wípé ẹ kọ́kọ́ lọ mọ̀ o wípé irinṣẹ́ tí a gbé lọ́wọ́ gbogbo ẹni tí bá jẹ́ olùpèpè sójú ọ̀nà ọlọ́run àmánà ọlọ́run ni o wàsánú alu amama rabbil izzati wal jalal gbogbo ẹ̀yin àfa tẹ́ ń pera yín láàfa tẹ̀lẹ̀ nímọ̀ tí rọrọ̀ báyìí sì ń ṣẹlẹ̀ tọ́jẹ́ pé ìbàbàrà afáàbíb ọwá ju kí ẹ bàbàrà òfin ọlọ́run ọba lọ. tẹ́ sọ̀rọ̀ tẹ́ pàkíyèsí ẹ̀ tẹ́ wá ń járí mọ́nú ọlọ́run ọba obìnrin jọ àlùkìyàmọ̀ o. ṣé afáàbíb ló tóbi ju ọlọ́run ọba lọ ni? tẹ́ ẹ wá fi sọ̀rọ̀ lórí àárín yìí ẹ̀yin tí ẹ sì sọ̀rọ̀ adúpẹ́ ọlọ́run ọba ó lórí ìwà bàjẹ́ yìí ṣùgbọ́n èyí tí a kà kọ́kọ́ pé àkíyèsí òun ni pé ká mọ̀ wípé àfẹ́rọ́ بين الحق والباطل مستمر إلى أن يرث الله الأرض ومن عليها ìtakò òótọ́ àti bàjẹ́ yóò máa kọ̀ntínú ní tálkìyàmọ̀ ọlọ́run èdè so ìyẹn lọ́lọ́run fi sọ inú alukur'an ni pé lìyáhìá màá yáhìá àǹbáyínà wàyáhìlẹ́kù mọ̀ ìyáhìlẹ́kù àǹbẹ̀yìnà ẹni tí ó yè yóò yè látara àlàyé ọ̀rọ̀ ọlọ́run ẹni tí ó parun yóò parun látara àlàyé tọ́lọ́run ọba bá ṣe. ká sì tún mọ̀ wípé amúrú bil ma'rufi wan nahyi anil munkar irinṣẹ́ àwọn ànábì ọlọ́run ọba ni gbogbo ẹni tó bá sì jogún àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bó ti ṣe ńlá muhammad sallam ṣe wí wípé àwọn àáfà hum warasatul anbiya àwọn ni wọ́n jogún àwọn ànábì kìí ṣe pé dinar ni wọ́n jogún kìí sì ṣe dirham bí kò ṣe pé láti máa pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run gbogbo irú ẹni báyìí yóò mọ pàtàkì iṣẹ́ tí àlàyé tí a fẹ́ ṣe lórí ọ̀rọ̀ afa habib tó jẹ́ mòdèrú markaz tábàwọnú alukur'an ọlọ́run ọba ó ṣe àlàyé tó pọ̀ ní oríṣiríṣi ààyè láti jẹ́ ká lọ́ọ́ mọ̀ wípé pe àkíyèsí sí ìbàjẹ́ nígbà tí bá ń ṣẹlẹ̀ téèyàn bá dákẹ́ lórí ẹ̀ ó lè fa ìparun o akàrà mú àyà kan wá tí ọlọ́wọ́n ọba sọ nínú suratul Maida àyà seventy eight títí dé seventy nine. بعد أعوذ بالله من الشيطان الرجيم اللهم بني لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون ọlọ́wọ́n bá ní لعن الذين كفروا àwọn kèfèrí àwọn tó ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run wọ́n ti di ẹni tí wọ́n ṣẹ́bi dandan ọlọ́run ọba lé wọ́n ti di ẹni tí wọ́n gbé jìnnà síkẹ́ ọlọ́run nínú àwọn bàní ìsirayílà kì í ṣe nítorí nǹkan kan o wọn ṣàgbákò àánú ọlọ́run wọn ṣàgbákò gbé jìnnà síkè ọlọ́run bí kò ṣe pé kí ni o lérí ahọ́n àwọn ànábì ọlọ́run ọba méjì kan ni wọ́n ti gbé wọn sí pé aláìsàn ni dawud wa Isa bin Maryam kí ló fà ẹ̀rí dhalika bima asaw ey bẹ̀bi albawu asababiya bima asaw ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ni wọ́n tayọ ọ̀la ọlọ́run lórílẹ̀ ni wọ́n gúnrí kò níbi ojú ọ̀nà tó fẹsẹ̀ rin lẹ́nu òfin ọlọ́run ọba ni wọ́kẹ́nu yàtàdú ọlọ́run ọba ni wọ́n máa tayọ àlá o wọ́n láyà láyà sọ́lọ̀ kí ni kátà ṣe nítọ́fà ni pé kánú láyà tàná hauna amúnkárì ń fàálù wọn à ní kọ̀ fáwọn ènìyàn lórí ìbàjẹ́ tí wọ́n bá ṣe wọ́n fún wọn lẹ́gbẹ̀ẹ́ ẹ fílẹ̀ ẹ máa bẹ́ẹ̀ máa bìjọ́ ọlọ́run ọba ni àbí èmi ò lè sọ ọ àbí ẹ sáfìlẹ̀ sí bàbá rẹ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kánú láyà tàná hauna amúnkárì wọ́n sì fi ìbàjẹ́ lẹ̀ wọn ò pàkíyèsí àwọn ènìyàn sórí ìbàjẹ́ fàálù tí wọ́n ń ṣe làbí sàmà kánú ya'malun ọlọ́run ni ọmọ burú o ó burú o lórí ìṣèjì tí wọ́n ṣe yìí. àyà pọ̀ nínú alukur'an ká lọ síbi ọ̀rọ̀ jíṣẹ́ muhammad sallallahu alayhi wa sallam tó sọ̀rọ̀ nípa pàtàkì pàkíyèsí àwùjọ nígbà tí ìbàjẹ́ tí ìbàjẹ́ bá ṣẹlẹ̀ orinlẹ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad nínú àdìsí bàbá wa afá wa ẹni síwájú Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ní anna nabiyya sallallahu alayhi wa sallam tala hadhihi al-aya aya ta kàtáyì ibn Mas'ud ó ní ńlá Muhammad sallam ọkà bá ṣe káyì ànábìyà wa sọ báyìí pé ee eh, walladhi nafsi biyadihi mò ń búra pẹ̀lú ọlọ́run ọba ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ kò sí ẹ̀mí ẹ̀dá kan lọ́wọ́ ẹnìkan kò sí agbára ìpààyàn iye èèyàn lọ́wọ́ ẹ̀dá kan eléyìí ni tó yẹ kó jáde sọ́kàn mùsùlùmí tó bá gba ọlọ́run ọba gbọ́ òjíṣẹ́ ńlá ní muhammad sallam ní búra pé wàlẹ́dì nafsi ìdíyẹ́dẹ̀ ó búra pẹ̀lú ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ ولا تأثرنه على الأق أطراء أو لا يضربن الله بقلوب بعضكم على بعض ثم يلعنكم كما لعنهم صلى الله عليه وآله وصحبه وسلم النبي لهم برا قالوا يباتي أميهم بلوه إنه كما قشدا أتتكبي أمين لا كيسي كما قوان سيجون أولون أتما قفوان كرو نبين تلون وباو ẹ sì máa káwọ́ àwọn òmùgọ̀ èèyàn tí wọ́n ń láyà sọ́lọ́hún ẹ máa ká ọwọ́ wọn dúró ẹ sì máa fi fa ọwọ́ wọn lọ sórí òótọ́ tí ò bá tẹ́ ẹ bá lọ ṣe léyìí tẹ́ ẹ máa dìde sírú àwọn ọ̀rọ̀ báyìí à ọlọ́run ọba inú ìjìyà tó ọlọ́run ọba máa fi ń jẹrú ẹni bẹ́ẹ̀ ni pé yóò dájú yóò fi ọkàn yín yóò dájú ẹ̀kọ́ra wọn àwùjọ ò rójú ìfọ̀kànbalẹ̀ ò ní sí yẹn ẹ̀ ní gbọ́ra yín yé èdè ayédè ọmọ ṣẹlẹ̀ ẹ mà bínú ara yín ni lẹ́yìn náà nítorí lè fà ní wípé yẹlẹ anukum kama yẹlẹ anukum ẹ̀yin náà wàá jìnà síbi ẹ jìnà sí kẹ ọlọ́run ẹ wàá wà ní òbínú ọlọ́run ibi dandan ọlọ́run yóò máa bẹ lórí yín gẹ́gẹ́ bí ṣe ń bẹ lórí àwọn tó síwájú ìyẹn ni àwọn bàní israel tó jẹ́ pé wọ́n rí bàjẹ́ wọ́n dàkẹ́ lórí ẹ̀ ó tún rinlẹ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad isa kayi ó wà ní musnad imam ahmed rahmatulahi alayhi adisi tó ni ó tún rinlẹ̀ látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam anabi ní àdìsí tó gbajúmọ̀ yẹn pé man ra'a minkum munkara falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'afu al-iman anabi lẹ́yìn tó bá rí bàjẹ́ nínú yín ẹ tètè tẹ́ǹdì ẹ̀ ẹ yí padà ẹ dìde sí i ẹ má dákẹ́ lórí bàjẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ yí padà pẹ̀lú ọwọ́ yín yẹn ni pé kẹ́ ẹ dáhùn tó ń dúró kẹ́ ẹ kẹ́ ẹ dàmọ́lé kẹ́ ẹ kẹ́ ẹ fìyà jẹ́ ẹni tó lè ṣe eléyìí òun ẹ̀lẹ́ni tó bá jẹ́ aláṣẹ mùsùlùmí tó bá jẹ́ olórí mùsùlùmí tó sì ní kápá lórí àwọn olórí ẹ̀ kò rú ẹni bẹ́ẹ̀ pé ń tọ́ ń sọ yìí kílẹ̀ rí ẹ lórí ẹ̀ sí ìpọ̀ fẹ́ sọ àwọn èèyàn nù sí èsì pé nǹkan kan ló ṣe ọ́ kán bá a sọ̀rọ̀ inú kó túbá tí ọba túbá kan dàdó kán fìyà jẹ lórí eléyìí fa in lam yastati ẹni tí ó bá lágbára láti dàdó pẹ̀lú ọwọ́ ẹ̀ kọjá lógun pẹ̀lú ọwọ́ ẹ̀ tábìlì sáà nìyí ẹ jà lógun pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yìí ẹ sọ̀rọ̀ ọlọ́run ọba fún un ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ òótọ́ ẹ má jẹ́ bàjẹ́ ó gba alẹ̀ mọ́ òótọ́ lọ́wọ́ fa ìlànà yẹn tẹ̀tẹ̀ tẹ́ ẹ bá wá lágbára fàbí kọ́lbì ẹni tí ó lágbára fàbí kọ́lbì yìí kó gbìyànjú kó fọkàn kọ́ pé ah, ah, irú ọ̀rọ̀ burúkú wò lélẹ́yìí anabi ni wàhálà ká àbọ̀ àfọlẹ̀ ìmáàni eléyìí ló kúnlẹ̀ jù nínú ìmáàni kò sí nǹkan míì má nínú ìmáàni èyí tí ó túnlẹ̀ ju èyí tí a lọ yìí lọ. so eléyìí ni àkọ́kọ́ tí a fẹ́ pe àkíyèsí wípé èyí tí à ń sọ yìí ó jẹ́ ọ̀kan nínú àkíyèsí láti gbé agbárin èyí tó jẹ́ ògbóǹtarìgì agbárin nínú ẹ̀sìn tó sì jẹ́ wípé kò ní parẹ́ nínú ẹ̀sìn yìí àfi kẹ́sìn yìí ó parẹ́ ẹ̀sìn yìí ó sì lè parẹ́ gẹ́gẹ́ bí arúgbóṣẹ́ ńlá muhammad sallam tó ní la tazalu ta'ifatun min ummati zahirina ala al ẹ̀sìn yìí ò ní parẹ́ ìsìláàmù yìí ò ní tàn àfi kámara wọn kan kódà bí wọ́n máa níwọ̀n wọ́n hàn wọ́n sì máa pe àwọn èèyàn sódodo la yadurruhum man khazalahum bẹ́ẹ̀ bá tó fi jẹ́ pé àṣẹ ọlọ́run òfin ọlọ́run òrùngbà ọlọ́run tí ó fi dé níbi àdéhùn mi ànábì sàtọ́lá mi títí àkìyàmọ̀ ọlọ́run ò fi dé. so eléyìí ni agbárin tí a fẹ́ ṣàlàyé òun náà ni al-amru bil ma'ruf wan nahyu anil munkar lórí iṣẹ́ àlàyé lórí ọ̀rọ̀ afa habibu markaz bó ṣe kọ ọ̀rọ̀ hijab àbí ká pè ní ọ̀rọ̀ nìkọ́ọ̀ bó ti yẹ kóbìnrin mùsùlùmí ti ń wojú rí ọlọ́run láyé àti lálùkìyàmà bó ti yẹ kó múra eléyìí a máa ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́. afa habib nínú àwọn wáàsí tí wọ́n ṣe tó jẹ́ afa habib markaz nínú àwọn wáàsí rọmọgọ́níyà tí wọ́n ṣe àwọn mùhàdọ́rọ́ ti rọmọgọ́níyà wọ́n béèrè fún àyà kan àbí hadithi kan tó sọ̀rọ̀ nípa kóbìnrin ó bo gbogbo ara rẹ̀ àtọ́jú àtọwọ́ wọ́n sì ka àwọn àyà kan nínú alukur'an wọ́n tú pẹ̀lú tó ṣe déédéé ìfẹ́ nú wọn létí àwọn aláìmọ̀kan tí àwọn èèyàn sì ń hó ń pariwo.

àbí kò sọ pé ìyẹ̀dá o ẹ̀ẹ́dẹ̀ tí máa kọ̀ án láàbí tẹ̀sọ̀ yíyí wọ́lá tàhàwọ́lá tàhàrí wọ́lá tàwí. rò pé láì síyèméjì ọ̀rọ̀ tí afa habib olórí markazi lágége lọ́wọ́lọ́wọ́ yìí náà ni ẹ̀gbọ́ yìí afa lóhun nídìí aya kan àbí hadithi kan mo fẹ́ kẹ́nìkan inna lillahi wa inna ilayhi raji'un ọ̀rọ̀ yìí ó bà nínú jẹ́ tó bá ṣe wípé irú àbùkù yìí irú ìyẹyẹ ara ẹni yìí irú ìfira ẹni ṣẹ̀sín yìí yóò mọ lórí àfáà yìí nìkan ni kò bá mọ níwọ̀n olórí Markaz lágége lọ́wọ́lọ́wọ́ ní ń pè níjà pé òun nídìí àyà kan àbí hadithi kan. kan pèsè bí àyà jáàbù làwọn kà yìí tó sọ̀rọ̀ nípa pé kóbìnrin máa lo nìkọ́ọ̀b wọn ni àyà tí ọlọ́run ọba fi sọ̀rọ̀ hijab òun náà ni àyà táwọn fẹ́ kà yìí wọn ka àyà tó wà nínú Suratu Nur níbi tí ọlọ́run ọba tó ti pa àwọn obìnrin láṣẹ àkọ́kọ́ náà ní kí agbàlérò pẹ̀lú ògbó ọlọ́run òun ni láti ṣe fínrin lẹ̀ ipe Aya hijabu tí àáfàá ka yìí gangan òun náà lòfin ọlọ́run òun náà làṣẹ ọlọ́run wípé kóbìnrin ó bo gbogbo ara rẹ̀ gbólóhùn nìkọ́ ìtumọ̀ rẹ̀ ni ntí èèyàn máa ń dàbójú ìdàbójú tí èèyàn ó fi mú orí mọ́ ojú èdè tí a máa ń pè nínú èdè lárúbáwá ó pọ̀ díẹ̀ lára rẹ̀ ní ànẹ́kọ́ èyí tí àfáà ní àwọn fẹ́ àyà kan àbádìsí kan tó sọ̀rọ̀ nípa ẹ̀ à ń bọ̀ wá bẹ́ẹ̀. bákan náà wọ́n ní àbí tó sọ̀rọ̀ nípa kìnnà bó tẹ̀ jẹ́ pé èyí tó lálàáfíà nínú èdè lárúbáwá òun nínú èdè lárúbáwá òun náà ní ká pé alimokini so bákan náà wọn a máa pè é ní hijab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ntí Lárúbáwá ń pè ìdàborí wálẹ̀ ẹ jẹ́ a lọ síbi àyà alukur'an èyí tí ọlọ́run ọba tó fi ṣàlàyé wípé alọ́run àyàn níṣẹ́ fún gbogbo obìnrin mùsùlùmí kí wọ́n bo gbogbo ara wọn délẹ̀ a sì padà pe àkíyèsí pé àkọ́kọ́ náà lábùdó nìkọ́ọ̀bù gbólóhùn nìkọ́ọ̀bù ó wà wárí ala lisani khayri khalqillah nabiyina muhammadin sallallahu alayhi wa sallam gbólóhùn nìkọ́bù gangan ọwá lórí ahọ́n òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam àlàyé ń bọ̀ wá bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a kọ́kọ́ pàkíyèsí ni wípé àbá pé nìkọ́b àbá pé ní nǹkan míì níta ní ìdìkọ́ ni orúkọ tí kìíní yìí ń jẹ́ gbogbo tóbìnrin bá lè lò tí ó fi bu gbogbo ara rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ òun náà ló fi ọlọ́run èyí tí ọlọ́run ọba pa láṣẹ ẹjá wo aya tí àfáà náà kà bó tiẹ̀ jẹ́ pé àwa náà ti gbọ́ àfáà ní ìnìfàkàínàlá ìmọ̀bídélé yìí ń wà náà alukur'an kò sí gbólóhùn ìfàkàínàlá àfọwọ́sìmọ̀ ṣẹ̀fáàrí ó sì túnà sírí ara rẹ̀ síta ó sì ń wọnú rú àwọn mọ́sálà yìí tó jẹ́ pé téèyàn bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn bí àyè kan kò gbọ́dọ̀ máa dá sí ìnìfàkàínàlá gbólóhùn àná alukur'an ẹ jẹ́ gbọ́ àyà ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rrajim nínú sóràtù al-ahzab à ń bọ̀ wá bíi sóràtù ti nur aya thirty two títí dé thirty three ọlọ́run ọba ní ya nisa an-nabi lastunna ka ahadin minan nisa in ittaqaytun fala takhda'na bil qawli fàyẹ́tùmá gbàtàfà fẹ́ ka ó ní ẹ̀rí ayé alukur'an kí ni fáwọn tó wà ń bẹ̀yẹn ṣe kí ló wá ṣe in istaqaytun ṣartu nìyẹn jawabu ṣartu kí ni ẹni tí mo ń gbà àfààní fàyẹ́símárù à ń bèèlè tí ọ̀rọ̀ pa mọ́lógà kọ́lélẹ́ yìí tó tún wá rí kùránì kan ṣe wọ̀ ni. fàyẹ́tùmáà alẹ́bí fàyẹ́tùmáà alẹ́bí fi qalbihi marad wa qulna qawlan ma'rufa wa qarna fi buyutikunna ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا اجاب لا يا آية الله بني يا نساء النبي أي أبني النبي أي يوان النبي لستن كأحد من النساء إكبوي وجو اللون كنت أتجد بأبني كانوا هوا أبني إكبوي وجو اللون position تنوى تجيّو fún ànábì ọlọ́run sallallahu alayhi wa sallam kì í ṣe gẹ́gẹ́ bí àwọn obìnrin mìíràn nínú ẹni tó yẹ kó bẹ̀rù ọlọ́run ọba jù ẹ̀yin ni nínú ẹni tó yẹ kó páyà ọlọ́run ọba jù ẹ̀yin ni nínú ẹni tó yẹ kó pa òfin ọlọ́run ọba mọ́jú ẹ̀yin ni tí àwọn ẹlòmíràn ọmọ wò yìí ní àríkọ́ṣe ọlọ́run ọba ní lasunnaka ahdi minan nisa ìní taqaytun tẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́run tó wájú pé ìbẹ̀rù ọlọ́run lẹ fẹ́ bẹ̀rù o fala takhda'na bil qawl ẹ má máa lẹ òun ẹ má dín òun nídìí tó ṣe yí pé fàyàtúmọ̀ alladhi fi qalbihi marad àwọn tí àárẹ̀ ń bẹ lọ́kàn wọn ẹ̀rí torí pé ohun obìnrin nínú àwọn tó lè pe ọkùnrin tó lè da ọkùnrin láàmú ni ọlọ́run wa sọ fún òjíṣẹ́ ńlá muhammad ń sọ fún àwọn ìyàwó òjíṣẹ́ ńlá muhammad sallam wípé ẹ má tẹ́bà sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ níwọ̀ntúnwọ̀nsì tí ò ní sí pé obìnrin ń àbí ń lẹ́ ọlọ́run ọba ní ẹ má ṣe bẹ́ẹ̀ waqulna qawlan ma'rufa lẹ́yìn kó má jẹ́ wípé àárẹ̀ àwọn tá a rẹ̀ ń bẹ lọ́kàn wọn ká má wàá tàgbákò kí fìtínà má bá wọn látara ọ̀rọ̀ yín waqulna qawlan ma'rufa kì í ṣe kóbìnrin má sọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ tó dáa níwọ̀n tí wọ́n sì òun ni kẹ́ ẹ máa sọ ọlọ́run bá tí wọ́n ń tẹ̀síwájú pé waqarna fi buyutikunna ẹ máa dúró ńlé waqarna fi buyutikunna ẹ má jáde ẹ má wà nílé ẹ̀yin obìnrin wala tabarrajna tabarrujal jahiliyyatil ula ẹ má má jáde kóbìnrin ọmọ jẹ wàlájà tán xarájà ẹni tí wọn máa wọlé jáde lẹ́ẹ̀mẹ́wàá yóò wọlé ìṣẹ́jú márùn yóò jáde ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mò ń lọ mò ń bọ̀ ọlọ́wọ́n bá yàwó àwọn yàwó ànábì sàlọ́lá sọ́là wí pé ẹ má jáde ní jáde àìmọ̀ kan bí ìgbà tẹ́ ẹ̀ tí tẹ́sí islam èdè já eléyìí tẹ̀lé wà á kì múna sọ̀la nínú òfin tá a tún fẹ́ kẹ́ ẹ máa ṣe ni pé ẹ máa kírun wà á tí ìnà zaka ẹ máa yan zaka wà á tán ìnà Allaha wa rasula ẹ máa tẹ̀láṣẹ ọlọ́run ẹ máa tẹ̀láṣẹ ànábì torí pé innama yuridu Allahu liyudhhiba ankumu rijsa ahlal bayt ẹ̀yin tẹ́ ẹ jára ànábì ọlọ́run fẹ́ fọ̀ yín náà ni wọ́n fẹ́ kẹ́ ẹ mọ́kàn gání kó níbi gbogbo tó lè dọ̀tí so aya yìí ó nídìí àlàyé tó pọ̀ ṣùgbọ́n bí ta fẹ́ lò torí ó lè fẹ́ rú ẹlòmíì lójú pàápàá jùlọ àwọn tí wọ́n ti sọnù nínú islam wípé níbolo lọ́hùn sọ pé yóò fi ṣe bá à ń kùn ṣebí dọ̀míìrù ti ń bọ̀ ti ń bá bọ̀ dọ̀míìrù mọ̀kàbọ̀bá sí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ká fẹ́ lò lónìí tí ọ̀rọ̀ bá wáyé lórí yẹn á padà máa sọ ọlọ́run sá sọ fún wọn wípé ni yóò fi bá à ń kùn mọ̀ rẹ́jísà ahlal láti lè gbé ẹ̀gbin kúrò fún yín nínú tí àkọ́kọ́ sàlàyé ni wípé àyà yìí ọlọ́run fi ń bá àwọn ìyàwó òjíṣẹ́ ńlá muhammadu sàtọ́là wí kì í wá sí ìyàwó àwọn ànábì nìkan kò sí àfa yẹn nínú àfa ẹ̀sìn kódà àwọn sàbí ànábì tí wọ́n gbọ́ àgbọ́yé alukur'an tí alukur'an sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ wọn nígbà tí ànábì ń bẹ láyé kò sẹ́ni tó gbọ́ yé pé ìyàwó ànábì nìkan láyà yìí ń bá wí. àyà yìí ó ṣe bá àwọn ìyàwó ànábì wí ló báyàwó àwọn لأن نساء المؤمنين تبع لهن في ذلك taba'un lahunna fi dhalik وإنما خص الله سبحانه وتعالى نساء النبي صلى الله عليه وسلم بالخطاب لشرفهن ومنزلتهن من رسول الله صلى الله عليه وسلم ولأنهن القدوة للنساء المؤمنين ولقرابتهن من النبي صلى الله عليه وسلم والله تعالى يقول يا أيها الذين آمنوا كوا أنفسكم وأهلكم النار آي كي شبيه هو النبي نكاني أكويا وو gbogbo mùsùlùmí òdodo sínú torí pé ọlọ́run kan dárúkọ ìyàwó ànábì láàyè yìí kí gbogbo àwọn obìnrin ayé obìnrin mùmíní tó ṣe tán láti tẹ̀lé òfin ọlọ́run kó lè tẹ̀lé wọn ni ọlọ́run kan dákọ̀ àwọn ìyàwó ànábì lè ṣarafẹ́ hìn torí pàtàkì wọn torí wọn pàtàkì gbogbo obìnrin mìíràn lọ nínú Islam wọ́n pàtàkì ju gbogbo obìnrin míì lọ torí pé ànábì ni ọlọ́run bá ní wà azwajuhu ummahatul mu'minin àwọn ìyàwó ànábì yìí o ìyánájẹ́ fún gbogbo mùmíní ìyá wa ni wọ́n torí ìyẹn àti po wọn lọ́dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallam àti pé àwọn galari kọ́ṣe fún gbogbo obìnrin mìíràn òun ló fà tí ọlọ́run bá fi dájú ọ̀rọ̀ yìí kọ́ wọn bákan náà torí pé wọ́n súnmọ́ òjíṣẹ́ ńlá muhammad sallam èèyàn sì gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti pe ara àléèyàn gẹ́gẹ́ bí àyà tá a kà tí ọlọ́run ọba ní ẹ̀yin tẹ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ tó àǹfọ̀sẹ̀kùn ẹ sọ ara yín àti àwọn ara àléèyìn kúrò níbi iná àyà ìjẹba ṣe sọ kì í ṣe pé àwọn ìyàwó ànábì nìkan ló bá wí gẹ́gẹ́ bọ́lá ọba náà ti bá ànábì wí nínú aya zumar aya sixty five tí ọlọ́run bá ní la in asharakita ọlọ́run bá ń rí ìfá aya ìfá ànábì ni ọlọ́run bá ní la in asharakita la yahbatanna amaluka wala takunanna minal khasirin eré ànábì tó o bá ṣẹbọ tó o lè dán wò la yahbatanna amaluka gbogbo ṣẹ́ẹ̀rẹ́ ó bàjẹ́ wala takunanna minal khasirin ó sì wà nínú ẹni òfò ìjọ agbọ́rí kéèyàn kéwú kọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn dé àyè kan ó sì yé kọ́ wa sọ pé ayé àyè ànábì nìkan ọlọ́run bá ikú kọ́mọ́sẹ̀ bọ̀. so ọlọ́run bá bá ànábì wí torí pé ànábì wa muhammad sallam wà ṣáṣá àyẹ̀kọ́ àfẹsẹ̀rì kò lè rọrùn kò lè pọ́sibú kó di sẹ́lá muhammad sallam ó ṣẹ bọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ń dájọ́ ọ̀rọ̀ yìí kọ́ torí pé ànábì ni kódùwàtún hasana òun la rí kọ́ṣe dáadáa gẹ́gẹ́ báwọn ìyàwó rẹ̀ náà ti járe kọ́ṣe dáadáa ṣé ìjọwọ́ bala ká ìmú kẹ́dà kan wá sọ wípé ibà nàbí lọ́lọ́run ní kọ́ sẹ́bọ̀ àwa lè sẹ́bọ̀. so eléyìí ni ìtumọ̀ àyà yìí nítorí tó jọ ká fi ṣàlàyé fún ẹni tí ọ̀rọ̀ bá tó bá tí ò bá yé àbí tó bá rú lójú òun náà ni gbólóhùn ọlọ́run tó sọ nínú suratul Isra nígbà tí ọlọ́wọ́n bá ń ṣàlàyé bó ti yẹ kí ọmọ máa bá òbí rẹ̀ lò nígbà tí ọlọ́wọ́n bá ń sọ àyàbọ̀ tó wá ní fala taqul lahuma uffin ẹ má jágbe mọ́ wọn ẹ má ṣe ṣíọ àwọn òbí yín ẹ má ẹ má ṣíọ wọn. tó nínú tágbọ̀ yé ni pé fàdọ́rbù muharramun á ti gbọ́ yé wípé ṣe bí sí ọ̀lọ́lọ́ ní ká má ṣe fàdọ́rbù muharramun min babil awla. kéèyàn nà wọn òun gan ló lọ́fẹ̀ẹ́ jẹ́ ìwọ̀ ju sí ọlọ kéèyàn wá ní ṣe sí ọ̀hún ni a máa ń òní ṣe sí òun ṣùgbọ́n wọn nà wọn ọlọ́mọta sọ wọn bí gbogbo aburú yìí tó irú eléyìí òun náà ni ti àlàyé àyà yìí ti ń sọ fún wa tábà wo táyà yìí kó sínú ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n kákàrà sí àwọn àárín méjì àbí mẹ́ta فلا يخضعن بالقول فيطمع الذي في قلبه مر النهي عن الخضوع بالقول قالوا وبا وشيليو كوبني ما مديو كما ما لو كما با جاسي ويبي فتنة شلة فوان وبني سلطرة ترقيقه بانكسار مع الرجال لترى جديو pẹ̀lú àwọn ọkùnrin ọlọ́run ọba ṣe léyìí léèwọ̀ bákan náà sábà tún wo àyà òfin tuntun wà níbẹ̀ tó tún yẹ ká kàmọ́ sí tó súnmọ́ kọ̀rọ̀ padà jẹyọ lórí ẹ̀ òun ni gbólóhùn ọlọ́run ọba tó ní wàkọ́rùnà fi ìbòyò tẹ̀kùn eléyìí ọlọ́run yẹn máa dún lé torí pé léyìí ni ó kọ dí kóbìnrin ọmọ jáde táwọn èèyàn fi wá rí i tí wọ́n rí ọ̀kan nínú àwọn tọ́lọ́wọ́n ọba ní ó bò lára rẹ̀ eléyìí ni wọ́n ń pè ní hajbu abdani nisa ìyẹn ni pé bíbo ara wọn torí pé bíbo ara ọ̀nà méjì ni tó kọ́dí yakunu al-hijab fil buyut ani ar-rijal al-ajani ó lè jẹ́ pé kóbìnrin ọ wà nù lé kọ́mọ̀ máa jáde sáwọn èèyàn káàkiri èèyàn lè lo hijab látara yẹn hijab lára hijab tí ọlọ́run ọba tó mẹ́nubà nínú alukur'an òun náà ni pé tó ti ní waqarna fi buyutikunna á padà sọ eléyìí níbi àyà mìíràn tí ó ń bọ̀ wá nínú àlàyé tí ó tún yẹ ká kàmọ sí nínú àyà yìí tó pèpè sí wípé àní kùránì ọlọ́run òfin ọlọ́run àtàrà òjíṣẹ́ ńlá muhammad sallam ó kọ́ bí níta fẹ́ lò níbi ọ̀rọ̀ hijab kóbìnrin ó jókòó ńlẹ̀ kó má jáde àìmọ̀kan kó má ṣe kó má ṣe ṣebí kóbìnrin má fi jẹ́ fìtínà náà ni kó bo ara rẹ̀ gbogbo tó bá lè fi bo ara rẹ̀ yálà nínú ilé ni àbí tó bá fẹ́ jáde tí bùkátà bá kọlù kóbìnrin ó jáde ṣẹ̀ríà ò takò ní pé kí obìnrin ó jáde ṣùgbọ́n o kọ́ má jáde ní jáde aláìmọ̀kan ẹ bọ́lá wọn bá ti sọnù ara ìgbé wàlá tabarajina tabarujal jahiliyyatil ula lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́n bá ti ní kó múde tán tẹ́ bá tẹ̀ wá jáde ẹ má jáde ní jáde aláìmọ̀kan. áyà ẹlẹ́kejì tí àfa béèrè fún tó sọ̀rọ̀ nípa hijab òun náà ni aya tí ó tún wà nínú suratul ahzab tí ọlọ́wọ́n bá sọ wípé bàdà a'udhu billahi minash shaitani rrajim aya yẹn gùn ṣùgbọ́n a kàn lọ síbi tí a sáré lò ọlọ́wọ́n bá ní ya ayyuhan nabi kulli azwajika wa banatika wa nisa'il mu'minin. يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما الله أكبر والهبان يا أيها النبي يرى النبي كل أزواجك صفوا وياوو ẹ̀rí ó ṣeé ṣe kó rú yàn lójú níbi àyà alákọ̀ọ́kọ́ tá a كل هذا فعل الأمر alladhi yaqtadi al-wujub kulli azwajik sọ fáwọn ìyàwó rẹ o wa banatik àtàwọn ọmọ rẹ lóbìnrin o wa nisa'il mu'minin àfàbí wa nisa'il mu'minin àti gbogbo ọmọ obìnrin mùmìnì gbogbo obìnrin mùmìnì yudinina alayhinna min jalabibihin kí wọ́n máa dàbòra wọn ní gbogbo tẹlifáàbù wọn kí wọ́n máa dàbò á padà ṣàlàyé kí náà ń pè ní jẹ̀lbáàb nínú èdè lárúbáwá àti nínú ṣẹ̀ríà ọlọ́run ọlọ́run ní ká máa dàbò ara wọn yudini alidina subhanallah alidina yudinina alayhinna min jalabibihin ká máa dàbò ra wọn jàlbáàbà wọn ọlọ́run ní zalika adina an yu'rafun eléyìí ni ó jẹ́ kí wọ́n dá wọn mọ̀ pé ah, ẹ má dọ́dọ̀ wọn o ẹ̀rí àwọn eléyà tí wọ́n lẹ̀ o wọ́n yìí sọ ọmọ ọmọ ajáta o wọ́n yìí sọ ọmọ arìnkùnrin o wọ́n àní lè pè wọ́n ń pèkúpè wọ́n àní lè fọwọ́ gbá wọn láyà wọn ò ní lè dààmú wọn wọn ò ní lè rorokúro wọn ò ní lè bá wọn tètè kú ṣe kọ́dọ̀ máa mú gbó tó ṣe kọ̀ǹdọ́tọ̀ tó bá sì rí ẹgbẹ́ ẹlẹ́yà ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹlẹ́yà ni ẹlẹ́yà ló fẹ́ wọlé o ẹ̀rí ilé ìṣedéédé òfin ọlọ́run zálíkà adìnnà yọ̀rọ̀ fún ilé ìní ó jẹ́ kí wọ́n dá wọn mọ̀ fàlàyò ọ̀dẹ́yìn wọn ò sì ní fìnira kàn wọ́n ìnira hissi ni àbí ìnira màánáwì látara máa gbá ń di ni máa gbá wọn ní kankan ni máa pè wọ́n sí bàjẹ́ ni fàlàyò ọ̀dẹ́yìn wọn ò sì ní fi ara ni wọ́n wàkánà Allahu ghafuran rahima dájúdájú ọlọ́run ọba ọba aláforíjì ni ọba tí ó tún wá kẹ́ni lẹ́yìn ìgbà tó foríjì èèyàn ni ìtumọ̀ ní pé ní tẹ́ ti ṣe síwájú yẹn ọlọ́run ti ṣàforíjì fún yín yóò wá kẹ́ lẹ́yìn ìgbà tẹ́ bá padà mú òfin ọlọ́run ọba ṣẹ. eléyìí ni àyà tí a kà tó fún ilẹ̀ wípé obìnrin gbọ́dọ̀ lo jẹ̀lbáàb tí ó bo orí rẹ̀ ojú rẹ̀ ọwọ́ rẹ̀ gbogbo ara rẹ̀ wálẹ̀ torí pé ntọ́lọ́wọ́n bá wí ni pé yudinina alayhinna min jalabibihin àkọ́kọ́ náà ẹja gbé àkíyèsí kí ni túmọ̀ jẹ̀lbáàb níbi àyà yìí kí ni túmọ̀ rẹ̀ ní èdè lárúbáwá jẹ̀lbáàb ní èdè lárúbáwá òun náà ni al-libasul wasi' alladhi yughatti jami' al so wa bi ma'na al-mulaa'a òun náà ni tóbìnrin ó dàbórí látòrí lọ́lẹ̀ tí ó bo gbogbo ara rẹ̀ kì í ṣe dandan òun ni kó jẹ́ pé kí ẹ̀ wá ní níbo ni nìkọ́ọ̀bù wa ẹ̀ mú nìkọ́ọ̀bù wa àbà kódà kò tó ṣe aláìmọ̀kan tó tó wá lẹ́ni tí ń pàpè mọ́ra ẹ̀sìn níta béèrè ni wípé gbólóhùn azówò ìrun àyílà níbo lọ́wọ́ àánú alukur'an a sì mọ̀ wípé ọ̀ràn àyàn ni gbólóhùn àlásàrì iye rákàtọ́ yẹ ká kí bóòlù ti yẹ ká kí síbọ́lọ́wọ́n bá kàn ní aqimus salat wà á tu zaka tafasilu rẹ̀ ìfọ́síwẹ́wẹ́ lórí ahá nàbì ni sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ọba ó sọ fún anabi sallallahu alayhi wa sallam wípé wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun ọlọ́run ní àwa la sọ díkìrù fún ọ òun náà al-Qur'an kó lè máa ṣàlàyé fáwọn ènìyàn nítawọ̀ ọlọ́run ọba sọ̀kalẹ̀ ká lè máa ronú ìyẹn ni kójíṣẹ́ ńlá muhammad sallam òun ni wọ́n máa ṣàlàyé ẹ̀ á padà mú wa ọ̀rọ̀ lórí ahọ́n òjíṣẹ́ ńlá muhammad sallam tó fi rinlẹ̀ wípé sẹ́ẹ̀ ní kọ́ọ̀bù tí àfa àbíbu ń béèrè fún yẹn á padà mú wa ṣùgbọ́n àyà yìí gan ó ti kó sínú kì í ṣe dandan ni kó o wá gbólóhùn ní kọ́ọ̀bù kọ́dà ní kọ́ọ̀bù òun dà eléyìí àṣìṣe ni sùn ní láti sọ yìí pé gbólóhùn ní kọ́ọ̀bù gan ní nítorí kàn wá ni pé gbogbo tóbìnrin ọ̀sà lò ṣùgbọ́n nínú tóbìnrin máa ń lò òun ni tá à ń pè ní nìkọ́ọ̀b yẹn ni pé tóbìnrin ti máa fi di ojú ẹ̀ tí ó kọ́ba ojú ẹ̀ tó bá ti jáde síta kúrò nínú ilé hijabu nínú ilé ọ̀tọ̀ hijabu tóbìnrin bá jáde tí ó dàbò gbogbo ara rẹ̀ ọ̀tọ̀ nínú àyà tí a kà yìí tabari a rí i pé òfin yẹn àṣẹ yẹn fáwọn ìyàwó ànábì ni fáwọn ọmọ ànábì ni àti gbogbo obìnrin mùmìnì tó kó gbogbo obìnrin mùsùlùmí dáadáa tó fẹ́ tẹ̀lé òfin ọlọ́run ọba sínú àtìyàwó ìwọ náà fàbíb tó o kó àwọn ìyàwó rẹ sínú níbi àyà ọlọ́run ọba yìí àyà yìí ó dárúkọ ní táǹpẹ̀ ní jalabib jalabib yìí tó gbólóhùn plural form ní jamu ní inú èdè lárúbáwá tó sì jẹ́ tí jalbab tó ń jẹ́ mufradu rẹ̀ òun lẹ́yọ̀ ọ̀kan ẹ̀ àti sàlàyé òun náà ni alibasul wasi alladhi yughatti jami'a albadan gbogbo aṣọ gbogbo aṣọ tí èèyàn wọ̀ tí ó bo gbogbo ara àtọjú àtọwọ́ àtẹsẹ̀ obìnrin òun náà ni máa pè ní al-abaha fatalbasu tóbìnrin ọwọ́ fawqa thiyabiha min a'la ra'siha mudniyatan murkhiya tí ó wọ̀ tí ó bò ó tí ó borí tí ó bọrùn tí ó bo gbogbo ẹ̀ wálẹ̀ so murkhiyatan lahu ala wajhiha wa sa'iri jasadiha tí ó bo gbogbo orí ọrùn gbogbo ara gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́hàá àwọn obìnrin dáadáa tó jẹ́ kí wọ́n máa múra bí islam ṣe ni wọ́n múra kí wọ́n ṣe máa múra yẹn kódà yóò bo bo zinatal muktasiba ìyẹn ni àwọn ọ̀ṣọ́ míì téèyàn tún fàmàrà kí lè ọ̀ṣọ́ ti ní ṣe aṣọ tó wọ̀ aṣọ téèyàn wọ̀ sísàlẹ̀ yẹn yóò tún gbọ́dọ̀ lo hijabu tí ó bò ọwọ́ àǹkárá ni ọwọ́ léèsì ni ọwọ́ kínì ni ìyẹn ti ṣàlẹ̀ nìyẹn hijabu tọ́lọ́wọ́ jẹ̀lbáàbù tọ́lọ́wọ́ bá ń rìn fáàsì yàn èyí mu ni aṣọ téèyàn máa ń wọ̀ lé òkè gbàgẹ̀rẹ̀ tí ó bò mọ́lẹ̀ kí ló dé tí àfa àbíbò ṣàlàyé tó ń pè ní jẹ̀lbáàbù ní èdè lárúbáwá nínú lisanu al-arab ìkókè wa ba nínú jẹ́ ni pé tó bá fẹ́ tú àwọn ọ̀rọ̀ alukur'an yóò mọ̀ wá rìfà sí munjid yóò mọ̀ rìfà sí àwọn tí ìmọ̀kàtẹ̀lẹ́ yẹn tó fẹ́ rìfà sí àwọn masọ́dúró lọ́gàwíyà fìfẹ́ni lọ́gà ẹ̀dá kùn sí munjid ni ẹni tó jẹ́ ẹ tó àti alẹ́bí yẹn sẹ́gun lẹ́kùtà hu ìlàlẹ́ ẹ̀ tí lisanu arabi bẹ́ńlẹ̀ kódà kó wá sálẹ̀ sálẹ̀ yàn yìí ní tẹ́ńpẹ̀ ní ṣáàdùn lọ́lẹ̀ ọ̀rọ̀ nínú kútùbù mọ̀tàmẹ́dà ti sọ́ọ̀fù ni pé ọtí ẹ̀fẹ́ wá àwọn nǹkan kan wọn ni mú ń jí dùn lẹ́yìn fẹ́ fi ṣẹ̀rí. tó kìí ṣe pé ọ̀rọ̀ nàyájẹ́ra àfárikọ̀ làwọn àfárikọ̀ gan kátó ṣááyà yìí nàìjírí yóò ṣùgbọ́n mi ò kọ́ la fẹ́ lò nítorí kàn wá òun ni èyí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin ọlọ́run. níta fẹ́ lò òun ni wípé ìtànpẹ̀ ní jẹ̀lìbáàb ní èdè lárúbáwá òun náà ni ntí ó dá téèyàn dà borí kalẹ̀ tó jẹ́ pé yẹ́sùrù lùwájà yóò bo ojú yóò bo ọwọ́ áyà yìí ń túmọ̀ tó béèrè fún pé kílẹ̀ rí lórí ti ẹ̀ béèrè fún áyà pọ̀ nù alukur'an ṣùgbọ́n kámásálàyé ka áyà tí ó wà nínú sóràtún nù torí pé áyà yẹn náà ó pàtàkì ó sì wà nínú áyà. gbọ́dọ̀ da ìbòrí jẹ̀lbáàb hijab ó gbọ́dọ̀ da gbogbo ara rẹ̀ ọlọ́run bá káyà yẹn pọ̀ ṣùgbọ́n bí tálò ẹja kà láti bìbẹ̀rẹ̀ ọlọ́run bá ní a'udhu billahi minash shaitanir rajim qul lil mu'minin yaghuddu min absarihim wa yahfazu furujahum ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون لون ìrìn النبي sọ́n gbogbo àwọn كما رجوان له rẹ̀ jù wọ́n lẹ̀ nítorí kíni wọ̀yá sàbù furujahum kán sì máa ṣọ́ abẹ́ wọn o ẹ̀rí eléyìí ó wà abúlágò fèlè amọ̀ ẹ̀gbọ́n sọ pé yẹ́kọ̀tò fèlò amọ̀ òun wà abúlágò fèlè amúrì jukọ́lọ́wọ́n bá kàn lónìí fèlò amúrì mọ̀járadì lọ yàgòdò mi nà sọrí àní gbogbo ògbà ká máa rẹ ju wọn lẹ ká máa ṣíjú wọn wò kú wò wọ̀yà sọ̀rọ̀ òfòrò jẹun sì máa ṣọ́ abẹ́ wọn zálìkà ẹ̀dùkà àlẹ́hùn eléyìí ní fi mọ́ fún wọn o òun ní fi fọ̀ wọ́n mọ́ o inna Allaha khabirun bima yasna'un ọlọ́run ní gbogbo tẹ̀ ń ṣe ń sẹ́ òun lọ́lọ́run ọba ń rí kò sì lóṣì fún yín ní òrùnpa ẹ̀ wa kullil mu'minat tí wọ́n sọ fún ọkùnrin nìkan ìdí ànábì tún sọ fún àwọn mùmìnà mùmìnà mùmìnà lóbìnrin yaqdudna min absarihin káwọn náà máa rẹ ojú wọn lẹ̀ wa yahfazna furujahun káwọn náà sì máa ṣọ́ abẹ́ wọn wala yubdina zinatahun ọlọ́run ní kí wọ́n máa wá kí wọ́n fi ọ̀ṣọ́ wọn hàn kí wọ́n má fi hàn illa ma zahara minha àfẹ̀yí tí ó bá hàn fúnra rẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yìí ilà máa bọ́ àrọ̀ mi nìyà kí ni tó yẹ pé bọ́ àrọ̀ mi nìyà kìí ṣe pé ilà máa àzàrọ̀ hùn kìí ṣe tán bá fi hàn ntọ́ bá hàn fúnra rẹ̀ lọ́lọ́wọ́n bá wí wọ́n lè ọ̀pẹ̀rẹ̀ bùnà bí kùmùrì hìn ní alàjòyò bì hìn ọlọ́run ni kí wọ́n wá da xìmáàrù wọn nínú àwọn orúkọ tí hijab ń jẹ́ nìyẹn èèyàn ń pè ní ìyẹn pè ní àbáà ìyẹn pè ní àlùmùláà ní èdè lárúbáwá nínú gbólóhùn tó tí hijab ń jẹ́ òun ni òun ni ntọ́lọ́wọ̀n sọ yà yín pé wal yadribna bi khumurihin khimar jámù rẹ̀ ní khumur kí wọ́n tún máa wá da ìbòrí wọn ká máa dàbò orí ọrùn wálẹ̀ ká dàbò látòrí wọ́ọ̀rùn wálẹ̀ ọlọ́ni wala yubdina zinatahun a ní gbọ́dọ̀ máa fi ọ̀ṣọ́ wọn hàn sẹ́ẹ̀ ilà àlìbọ̀rọ̀ làtìhìn àfàwọn ọkọ wọn nìkan awo àbá ìhìn àbáwọn tó jẹun bàbá wọn ọlọ́sà kà wọn àwọn tó gbọdọ̀ máa fi hàn awo àbá ìbọ̀rọ̀ làtìhìn àbáwọn bàbá ọkọ wọn awo àbùnà ìhìn àbáwọn ọmọ tiwọn náà awo àbùnà ìbọ̀rọ̀ làtìhìn àbáwọn tí wọ́n jẹ́ ọmọ fọ́kọ wọn tọkọ wọn bí látara ìyàwó mi awo ìhwanihin àbáwọn ọmọ ìyá wọn awo fọ́mọ ìyá àwọn obìnrin yìí ọmọ ìyá wọn lóbìnrin ọmọ táwọn yẹn bí lọ́kùnrin tó wọ́n lè ọ̀ṣọ́ wọn wọ́n lè fi hàn àwọn eléyìí ni wọ́n ń pè ní àwọn tó jẹ́ pé ìwọ̀ ni wọ́n wọn à lè fẹ́ra wọn kí sì lọ́ṣọ́ tọ́lọ́wọ́n bá ń rí fáàsì yàn yìí kìí ṣe hòhò kìí ṣe pé bóyá kan sí àyálẹ̀ òun náà ni ọ̀ṣọ́ òdiwọ̀n bóyá aṣọ tán wọ̀ sísàlẹ̀ àbí kí wọ́n ṣírí lẹ̀ èyí tó jẹ́ kóbìnrin sábà máa ń wà tó bá wà nù lé jọra àwọ̀ṣọ tí ò ti jáde síta ee irú ẹ̀ ní ntọ́lọ́wọ̀n ní kí má fi hàn yín àyè àwọn nìsa ìhìn àbáwọn obìnrin wọn náà àwọn máa mọ́lá kásì àìmánùhùn àbáwọn tí wọ́n ní kápálẹ́ lórí àwọn tàbíìn àwáyèrè olè nígbà àbáwọn tó yẹ kí wọ́n tẹ̀lé wọn sọ̀ọ́sọ̀ bí àwọn ẹrú tó yẹ kí wọn ò lé wọn lágbára láti ṣe nǹkan kan nú àwọn ọkùnrin mìíràn rìjà àwọn tífìlẹ̀ lẹ́dínà làmìyẹ́zẹ̀rù àlẹ́ àwòrán ti nìta àbáwọn ọmọ kéékèèké tí wọ́n dá òhò mọ̀ tí wọ́n mọ̀ pé ẹ̀rí mo rírun rẹ̀ àbí mo rẹ́sẹ̀ rẹ̀ ọtọ́ bọ́lá àlì gbogbo nǹkan báyìí wọlé ayọ̀ pẹ̀lú ìbùnà bíi àrùjọ̀lẹ̀ mọ̀ máa jẹsẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn tó máa ti bo ara wọn tán tá ti bò ó tán wà láàyè ọ̀pẹ̀rẹ̀ ìbùnà bíi àrùjòlèhìn ká má tún máa wá rìn nírìn kókó ẹ wo ọ̀rọ̀ ọlọ́run o ẹ wo àárín yìí ẹ wo ìfẹ́ ẹnu ọlọ́run ni wà láàyè ọ̀pẹ̀rẹ̀ ìbùnà bíi àrùjòlèhìn ọlọ́run wa ni tán bá ń rìn lọ tán bá jáde pé tán bá ń rìn lọ kí wọ́n máa máa tẹsẹ̀ mọ́lẹ̀ ìyọ́ ìdámà máa yọ̀ fi nàní zinatihin káwọn èèyàn máa wá máa ọ̀ṣọ́ wọn tán fi pamọ́ wàhíyá di nẹ́tòlì mọ̀tẹ́sàbà òun náà ni àwọn ọ̀ṣọ́ tán lò bí ẹgbà ọwọ́ abẹ́gbà ọrùn àbáwọn nǹkan tí yẹn lè ti bẹ́sẹ̀ tẹ́gbẹ́ tí máa ń lọ ẹ̀ máa gbọ́ tí ọmọ ọdún kẹ̀kẹ̀kẹ̀rẹ́ kẹ̀rẹ́kẹ́ ní à ah, ẹnì ìlú ẹgbẹ́ ẹsẹ̀ àbáwọn nǹkan mi bí ilẹ̀kẹ̀ ọ̀rọ̀ ni ẹ má jẹ́ kí wọ́n mọ̀ ẹ ti bò ó tán ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà tẹ̀ bá rìn lọ ẹ má jẹ́ kí àwọn èèyàn ọmọdé yóò lámà máa yọ zina mi zina tìhín káwọn èèyàn mọ̀ ah, lo kìnní ẹ̀rí kìnní kan dún wọ́rọ́wọ́rọ́ ni ẹ má wàtúrùbù ilallahi jamiya ẹ̀wù tó lọ́wọ́ bá ti parí àyà yìí wàtúrùbù ilallahi jamiya ẹ̀ tó bá lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo yín pátápátá ayé almu'minun ẹ̀yin tẹ́ gba ọlọ́run ọba gbọ́ la'allakum tuflihun kẹ́ ẹ lè bá a jèrè ẹ̀ tó bá èyí tẹ́ ti ṣe sẹ́yìn kẹ́ wá jèrè kẹ́ má padà síbi àbúrò yìí mọ́ ètò ya ẹni lẹ́nu kíyàn tó wá rí ẹni tí ń pèpè tó sì ṣàfitì ara rẹ̀ sínú ìmọ̀ kọ́mọ wá pèpè lọ síbi ṣòfò kọ́mọ pèpè lọ síbi jáde kíjáde èyí tí ọlọ́run ọba tó kọ̀ nínú àwọn àyà tí a kà yìí nínú ọ̀rọ̀ tí àfa yìí fi dí tó fi dí làákàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàápàá jùlọ àwọn tí wọ́n ń tàn án jẹ òun náà ni wípé olóhùn ń ṣàlàyé máàna jàlbáà nínú èdè lárúbáwá máàna alhijab nínú èdè Lárúbáwá afaani òun ní ìtumọ̀ rẹ̀ lọ́gàtàn wà sẹ́ríà bó tẹ̀jẹ́ pé sẹ́ríà tàn lórí ìtumọ̀ èdè náà ló tún dàrú yìí ẹ̀yin náà gbọ́n táfà wí. ẹ rí i pé ẹni tí ọlọ́run bá ní kó sọ yìí kí erí sì pé dáadáa àárín èyí kò ní rú lójú wípé ntí àfa ń sọ yìí ó ti dààmú kò mọ níbo ló fẹ́ fì sí bí ń sọ wípé ìtumọ̀ hijab òun náà ní láàrin kan òun ní awẹ̀rẹ̀ ó tún ní kọ́tìnì àbáṣọ ah, torí ọlọ́run àfáàbí ìbò níta ń sọ náà ni then ó ní alhijab lọ́gàtà ni òun náà ni alimaniu lóòótọ́ ni alimaniu náà ni kí ni maniu so ọlọ́run ọba yuridu an yamna'ahunna min nadhari ar-rijal al-ajanib ìtọ́lọ̀ ń fẹ́ náà ni pé káwọn kókó kí ìtàn bá lò yẹn kó kọ̀ fún wọn lára wà lùmọ̀nà. ẹ dákun mi wàá mọ kí n mọ ìfẹ́ nú tí wàá yà mí lẹ́nu pé tí gbogbo àwọn tí wọ́n ń gbọ́rọ̀ yìí tí gbogbo yẹn náà ṣe bí ṣé ó súnmọ́ kí làákàyè ọ̀pọ̀lọpọ̀ yẹn kó ṣe pọ̀ dà báyìí. ìgbà tó fẹ́ ṣàlàyé nǹkan nínú èdè àkọ́kọ́ náà tó yẹ ká kọ́kọ́ àkíyèsí sí àwọn ènìyàn òun ni pé nínú èdè Lárúbáwá àbí ìtumọ̀ tabafẹ́ ṣètumọ̀ kankan ó pín sí oríṣiríṣi à ń pè máànà kan ní alimáànà alọ́gàwé à ń pè òun ní ìtumọ̀ nǹkan nínú èdè tí à ń pè ní literary meaning nínú òyìnbó alimáànà lìsìláhì òun ní technical meaning atúní kan tá ń pè ní alimáànà sẹ̀rẹ̀ẹ́ ma sẹ̀ríà ìgbà míì sẹ̀ríà lè jẹ́ alìsìláhì المعنى الشرعي قد يكون المعنى الاصطلاحي وقد لا يكون قد أوشيش قد كلمة يدور عليه هذه المعاني كلها هذه المعاني كلها يدور حولها جدي الصلاة نسي gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a ní máàna kata ń pè ní alimáàna lẹ́ọ̀rọ̀fì ibẹ̀ ń ka wá fẹ́ lò ṣùgbọ́n ìtọ́ kọ́mà lọ́dọ̀ àwọn àfáà ni pé wọ́n máa ń ṣàlàyé ìtumọ̀ kan nínú èdè lárúbáwá dẹ́ nínú sẹ̀ríà kí ni sẹ̀ríà lò fún gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ gbólóhùn àsọ̀lá irun tá à ń pè ní irun yẹn ìtumọ̀ rẹ̀ ní èdè lárúbáwá òun náà ni àdùá kéèyàn bẹ̀ ọlọ́run ìjọba làákà ìmú kéèyàn wá fẹ́ tú irun nínú alukurani tọ́nà tó ní akéèmù sọ̀lá ẹ máa kí irun ní wákàtí márùn-ún kéèyàn wá ní ẹ máa gbé àdúrà dúró tó bá fẹ́ sàlàyé ọ̀rọ̀ yọkọ ní gbólóhùn àsọ̀lá táwọn lárúbáwá máa ń lò ó fún nínú èdè wọn òun náà làdúà ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá lò fún ni pé òun náà ní ìṣesí kan tó bẹ̀rẹ̀ pẹ̀lú kéèyàn ṣe takbiratul ihram tó parí pẹ̀lú salam tó ní àwọn orígun tó sì láwọn ọ̀ràn yẹn tó jẹ́ pé àìlè mọ́ àti látara òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kéèyàn lè máa mọ̀ wípé ń ta fẹ́ ṣàlàyé yìí látara ẹ̀sìn ló ti wá òun náà láti máa ń ṣàlàyé tá ń pè ní al-hijab gẹ́gẹ́ bí ó ṣe wà nínú èdè lárúbáwá òun náà ni alimaniu wasat so kí èèyàn kọ̀ fún yàn kí èèyàn kọ̀ nǹkan kí nǹkan jẹ́ kíkọ̀ àbí kéèyàn bó yàn kéèyàn dáàbò bò yàn tí ń jẹ́ hijabu ní èdè lárúbáwá nìyẹn ní pọ́nbélé ṣùgbọ́n ní inú sẹ̀ríà ọlọ́run òun náà ni so saturul mar'ati. جميع بدنها وزينتها بما يمنع الأجانب بما يمنع العجانب عنها من رؤية شيء من بدنها أو زينتها التي تتزين بها ويكون استتارها باللباس وبالبيوت إتان كوين حجاب شعرية اللون إيتي اللون وبدقه من آيائي بتبافة بيوان بيوان من وراه الحجاب so méjì ni alìtumọ̀ hijab nínú sẹ̀ríà ọlọ́run òun náà ni kí obìnrin ó dáàbò bora gbogbo ara rẹ̀ àtọ̀ṣọ́ rẹ̀ kó da àbòbò kẹ́nìkan máa rí tí ń bá ń jáde lọ bímọ yamuna wùlẹ̀ ajá ni bàá nìkan tí ó kọ̀ fún àwọn ọkùnrin tí ìṣẹ̀lẹ̀ tọ́ ẹ̀ kí wọ́n máa rí mẹ̀rú ìyàtìṣẹ́yìn mi ń bá dàn ní à tí wọ́n rí nǹkan kan lára rẹ̀ àbọ̀ṣọ ẹ̀ èyí tó jẹ́ pé tàtàzẹ́ yẹnu bí ha tó fi ṣọ̀ṣọ́ ṣé ni ọrùn ṣé ni ọwọ́ ṣé ni ẹsẹ̀ gbogbo ọ̀ṣọ́ ara rẹ̀ tí ó kọ̀ fún tí ẹni pé ọkùnrin kọkùnrin tí ìṣẹ̀lẹ̀tọ̀ ẹ̀ tí ó rí wọ̀nyẹ̀kúnnù ìṣètàrùwà ìta ni kọ́ dáàbòbò lára rẹ̀ yẹn ọ̀nà méjì ló lè gbà wáyé bílíbà ó lè jẹ́ pẹ̀lú aṣọ nínú òfin ọlọ́run lábẹ́ àyà yìí wàbí ìbòyò ó sì lè jẹ́ pé bóyá tóbìnrin bá wà nù ilé tóbìnrin bá wà nù ilé tó wà pẹ̀lú àwọn ará ilé ẹ̀ àwọn tá a kà nínú sọ́ràtù núùrù yẹn tó ó lè gbogbo àwọn ọ̀ṣọ́ yìí wọ́n lè rí kìí ṣe òhó ara o kìí ṣe kókó bìnrin máa ṣí ọ̀yàn ńlẹ̀ o àbí kó máa ṣí nǹkan tí ó kó ṣí lẹ̀ o ṣùgbọ́n di wọn tóbìnrin lè máa wọ̀ nù lé so bilibas wọ́n bilibòyò pẹ̀lú aṣọ wíwọ̀ àti pẹ̀lú ilé kọ́lá ibnu abbas radiyallahu anhuma ibnu abbas sọ báyìí pé nígbà tí ń ṣàlàyé àyà yá ayọ́ nàbí kulli azwajika wa banatika wa nisa'il mu'minin ó ní amara allahu nisa'al mu'minin idha kharajna min buyutihinna fi hajatin an yughattina wujuhahunna min fawqi ru'usihinna bil jalabib wa yubdin aynan wahida allahu akbar radiyallahu ta'ala anhu. هذا فقيه الأمة حبر هذه الأمة ابن عباس ọ̀kanú àwọn sàájì ànábì wa muhammad sallam ní sàlàyé àyà yìí wípé ọlọ́run ọba ọ̀pọ̀ àwọn obìnrin láṣẹ pé tí wọ́n bá fẹ́ jáde kó nu ilé wọn nítorí bùkátà kan ọfẹ́ lọ ra nǹkan ni ọfẹ́ chẹ́kì àwọn ará ilé rẹ̀ ni ọfẹ́ bẹ àwọn ìyá rẹ̀ wo ni léyìí tó jẹ́ pé nù lànà òjíṣẹ́ ńlá muhammad ni kọ́lọ̀ sálámà sí àwọn ará ilé àbẹ́nìkan ọ̀rẹ́ ọfẹ́ lọ kí i àbọ̀fẹ́ lọ sálámà sẹ́nìkan tí ì sá àwọn ìjáde tí ò nítumọ̀ pé òde lónìí òde lọ́la láwọn nǹkan tó pàtàkì tó sì lóṣùwọ̀n tí ó dà níyàn tóun náà mọ̀ kó ń gbàlá dáwájú ọlọ́run ibùdó àbáṣe tí yẹn bá fẹ́ jẹ́rù jáde yìí àyìn ọ̀gá òjò àhónì kí wọ́n bojú wọn kán bo gbogbo ojú wọn. mìfọ́kèrò òsìn níbo wọ́n ti bò látòkè ni wọ́n ti bẹ̀rẹ̀ látòkè orí wọn sábẹ́ ànábì ní sọ̀rọ̀ ìfà ní sàlàyé àyà ìfà. bìlìjàlábì pẹ̀lú àwọn jàlábì bù wọn àti sàlàyé tí ń jẹ́ jẹ̀lìbà òun ni téèyàn máa ń da aṣọ tó fẹ́ téèyàn da borí látòkè délẹ̀ wọn yóò bù dín ní àìnà wàhídà kún ara fi ojú kàn án lẹ̀ sódà alhamdulillah àwọn perfection ti ṣẹlẹ̀ débi pé ó lè ṣeé ṣe tára tó bìnrin ọ̀rọ̀ ara fi ẹni ẹyinjú méjèèjì tí ọmọ fi rí náà lẹ̀ ṣẹ̀rí àfaramẹ́ eléyìí ibnu abbas ní sọ eléyìí. wa tafsiru sahabi hujja bal qala ba'du al-ulama annahu fi hukm al-marfu' ila nabiyyi sallallahu alayhi wa sallam ẹ̀rí. kéèyàn sì gbọ́ àgbọ́yé ntọ́lọ́wọ̀n ọba ń wí ẹ̀rí ni àwíjàre tó rìn lẹ́ni káwa tó sọ pé nìkan lásán so eléyìí ni àlàyé lórí àyà yìí ìtọ́ wọn ń pè ní jẹ̀lbáàb ṣàlàyé tó pọ̀ tí wọ́n lè pè ní rìdá òun náà ni rìdá òkan tóbìnrin ó bo látòrí tí ó dàbò aṣọ tí yẹn bá ti wọ̀ sísàlẹ̀ orinlẹ̀ nínú ọ̀rọ̀ umu salama radiyallahu ta'ala anha ó ní lamma nazalat hadhihi al-aya báyà tá a kà sókè yìí ó nígbà tó sọ̀kalẹ̀ kharaja nisa'ul ansar àwọn obìnrin ansar wọ́n wá jáde ìpètọ̀ wọ́n tún láyà ká ti sọ̀kalẹ̀ o wọ́n ló fi ọlọ́run ọba ti dé o ka'anna ala ru'usihinna al-ghurban min as-sakinati wa alayhinna aksiyah sudun yalbasnaha allahu akbar umu salama ni sọ̀rọ̀ yìí o ó nígbà táyà yìí sọ̀kalẹ̀ àwọn obìnrin ansar ìyẹn ni pé nígbà tó ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ àwọn ọkọ̀ wọn ti lọlé pé tọ́ àyà ti sọ̀kalẹ̀ o ìtọ́lọ́wọ́n bá wíre o ó ní ẹ máa da gbogbo jẹ̀lìbáàbù yín ẹ máa dáàbò lẹ̀ ó nígbà táwọn obìnrin àǹsọ́rọ̀ padà máa wá jáde wọ́n da aṣọ borí débi wípé gbogbo orí wọn ní ìjábù ẹ aṣọ tán dàborí yẹn ló wá lọ gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ pé ẹyẹ kan dó lórí wọn kànákànná mínà sàkínà látara wípé bí wọ́n ṣe farabalẹ̀ tán wá dúró tán wá lọ táwọn èèyàn wá ń rí wọn wípé ah ah nígbò láyà sọ̀kalẹ̀ náà nísìnyí náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ́fin ọlọ́wọ́n ọba yìí ṣe wà á lè yín na akíyàtò sódò yẹlbásínà ha láti bẹ̀ wọ́n wá tí wọ́n gbọ̀ nínú aṣọ ẹ̀rí akíyàtò sódò aṣọ dúdú yẹlbásínà ha òun ni wọ́n wọ̀ á lè na wọ́n dàbúra Allahu akbar ẹgbẹ́ o. وقد ذكر أبو عبيدة السلمان وغيره أن نساء المؤمنين كنا يدنين عليهن الجلابيب من فوق رؤوسهن حتى لا يظهر إلا عيونهن من أجل رؤية الطريق أبو عبيدة السلماني اللهم سبواك أفادا داري ó nígbà táyà yìí sọ̀kalẹ̀ gbogbo obìnrin mùmí ní kátà máa ń ṣe ni kí wọ́n da jàlíbáàbù wọn borí látòkè débi wípé kò sí nǹkan kan tó ṣẹ́kù lẹ́yìn ẹ̀yìn ju wọn tí wọ́n fi ń rìn náà tí wọ́n bá ń rìn lọ ní ojú ọ̀nà. eléyìí ni àlàyé nípa ìtànpè ní hijab. alhijab nínú èdè lárúbáwá masdari ni yaduru ma'anahu lọ́gàtàn alafatiri walhailula walmani òun náà ni nǹkan tó ṣe wípé ń rọ kiri ká kéèyàn kọ dín nǹkan àbí kéèyàn kí nǹkan alhailula yẹn ni pé kéèyàn kọ̀ fún nǹkan kí ó débì kan ẹ̀rí hailula ni pé kíkọ́ dé nǹkan wọ̀lmọ́nì kéèyàn kọ̀ so ìwà ọmọ bíi tí afábìkiri awẹ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ òun náà ó tẹ̀ tún afáàní yẹn kò bá àjà sọ kò bá àjẹ kọ́tìnì subhanallah. subhanallah eléyìí ni ìtumọ̀ rẹ̀ nínú èdè lárúbáwá ìkan tí yẹn lè fi anything tóbìnrin bá lè lò tí ó kọ́ di ara rẹ̀ tí ara rẹ̀ ò fi ní jáde tó a ti ṣàlàyé tí à ń pè hijab nínú èdè lárúbáwá. gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú pé afa béèrè fún àwọn ayatul Qur'an eléyìí ni díẹ̀ nínú àwọn aya bákan náà wọ́n béèrè fún hadith tí ó rinlẹ̀ pé nìkan mo fẹ́ kẹ́ nìkan àbí àyà kan àbí Kùránì àbí àdìsí kan tó sọ̀rọ̀ nípa nìkan tọ̀ àdìsí rẹ̀ rẹpẹtẹ o nínú ẹ̀ èyí tí lábùkù nìkan bu wa wà á rí du wa nínú ẹ̀ èyí tó ṣe wípé ìtumọ̀ nìkan bu náà ló kó sínú wa ó rinlẹ̀ nínú àdìsí sàbí ọ̀kan náà sàbí ànábi àdìsí Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu abdullahi bin umar ni qama rajulun ọkùnrin kan dìde láàrin ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam yẹn ni pé nígbà tí anabi wà pẹ̀lú ẹ̀ faqal ni wọ́n ń béèrè pé ya rasulallah eré òjíṣẹ́ ọlọ́run madha ta'muruna an nalbasa mina thiyabi fil ihram kí ni tó o fẹ́ pa wá láṣẹ kí láṣẹ ọlọ́run tó yẹ ká máa wọ̀ nígbà tá a bá ti wà nínú ihram tá a bá ń gbé ara mi faqala nabiyyu sallallahu alayhi wa sallam anabi wa sọ báyìí ẹ̀rí anabi tó béèrè ní pé kí ló yẹ ká ṣe anabi wa sàlàyé ntí ọ̀ yẹ ká ṣe látara ntí ọ̀ yẹ sábà máa ntí ọ̀ yẹ kí wọ́n ṣe wọ́n mọ̀ pé tó yàtọ̀ sílé yìí ní tó lẹ́tọ̀ọ́ káwọn ṣe ni anabi ni la talbasul qamisa ẹ má wọ kọ̀mí nípa pé ní kọ̀mí òun náà ni aṣọ téèyàn bá ti wọ̀ tó bá ti di pé à ń yọ apá ń bẹ̀ à ń yọ ọwọ́ ń bẹ̀ à ń yọ ọrùn ń bẹ̀ aṣọ tán téèyàn ti wọ̀ ànábì ni ẹ má wọ̀ wàlá sàrọ̀ wìlá ẹ má máa wọ ṣòkòtò yìí máa ń sísàlẹ̀ tó tán ara wọ́lẹ̀ àmàìm ànábì ní ẹ má wé láwàní ẹ má wé nǹkan sórí wọ́lẹ̀ bàrọ́ọ̀nì ẹ sì má wọ burnus jámù rẹ̀ ní bàrọ́ọ̀nì òun náà ni ẹ ní aṣọ tó bá ti yẹn bá ti wọ̀ tó ní fìlà ń bẹ̀ téèyàn wọ̀ láṣọ tó wá ní fìlà tó kùn wálẹ̀ irú èyí táwọn magrebi máa ń wọ̀ yẹn. ilà ayẹkùnà ahadùn lẹ́yìn sàlẹ́hùn nàlẹ́ fàyẹ́lì bẹ́sọ̀lù kọ̀fẹ́yìn. وليقطع عقفل من الكعبين ولا تلبسوا شيئا مسه الزعفران ولا الورق ولا تنتقب المرأة المحرمة ولا تلبس القفازين صلى الله عليه وسلم فالحديث متفق عليه anabi wa ń sàlàyé ntọkùnrin ọgbọdọ wọ lẹ́yìn gbàtọ ní kó má wọ ṣòkòtò kó má wọ láwà ní káfí má wọ ntaawi yẹn kó má wọ bàrọ́nì òun náà làṣọ tó bá ti ní fìlà. so bákan náà àyàfi kó sì máa wọ kọfẹ́ yìí àyàfi ẹni tí ò bá rí bàtà tí ó wọ̀ tó ó lè wọ kó fún gbà yẹn ṣùgbọ́n kó kó make sure yìí pé òun gé òkè kó fún yẹn òun náà ni níta awọ téèyàn máa ń wọ̀ tó yẹ pé máa ń bo kókósẹ̀ kó gé kó má fi bo kókósẹ̀ rẹ̀ kó kó gé sísàlẹ̀ kókósẹ̀ bákan náà kò gbọdọ̀ fọ́ kankankan nínú zafaran ìran kan nínú ìran tùràrí ni àbí sáńpè ní wárọ̀ ìyẹn náà ìran kan nínú ìran tùràrí ni ibi táwa fẹ́ lò táfà ń béèrè fún òun náà ni anabi ni lórí ahọ́n òjíṣẹ́ ńlá muhammad wàlá àdìsí muttafaqun alayhi fil wa muslim anabi ni wàlá tantaqibul mar'a obìnrin ò gbọdọ̀ lò niqab lásìkò ìram ẹ̀wọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallam wàlá tantaqibul mar'atul muhrima obìnrin ò gbọ́dọ̀ wọ nìkọ́ọ̀bù nígbà tó bá wà ní àsìkò hajj wàlá tẹlifasol kọfà bẹ́ẹ̀ bákan náà kò gbọ́dọ̀ wọ ìbọ̀wọ́ méjèèjì ìtumọ̀ rẹ̀ ni wípé tí obìnrin ò bá sí lásìkò ìhram torí bó ṣe ṣe ìwọ̀ fọkùnrin tànàbí kà kó gbọ́dọ̀ wọ àwọn tá a kà síwájú yẹn bẹ́ẹ̀ náà tó jẹ́ ìwọ̀ fóbìnrin ni pé bó ìjáàbù rẹ̀ náà yóò lò báwọn náà ni ẹnu ojú tí ó fi nìkan bù sí lànà bìíní lásìkò yàrá àmọ̀ yẹn kó máa lò kó sì máa lò ìbọ̀wọ́ hadith yìí tún rinlẹ̀ tó ní ọ̀dọ̀ afáwa Ahmad bákan náà látọ̀dọ̀ nínú súnáni Abi Dawud lábùdù wọn ni wípé Ibn Umar ní sami'tu Rasulullahi sallallahu alayhi wa sallam yanha an-nisaa fil ihram 'anil qaffaz wan niqab wa ma massa al-warq وما مس الورث والزعفران من الثياب sallallahu alayhi wa sallam ẹ̀rí anabi umar ibn abdullahi ibn umar ló ń gbọ́ tó jíṣẹ́ ńlá muhammad sallam tí ń kọ̀ fáwọn obìnrin tó bá wà nínú ihram wípé ká má máa wọ kọfaz yẹn ni ìbọ̀wọ́ wà nìkọ́ afa abibu wà nìkọ́ anabi ni kẹ́ ẹ má wọ nìkọ́ bù nígbà tẹ́ bá wà ní àsìkò ara mi àdìsí méjì rèé méjì tá à ń kà báyìí o nínú lábúrò ahmad wàmàmásàlùwárọ̀ bákan náà ntí wárọ̀sù yẹn ní ìran kan nínú àwọn tùràrí ni wọ́n zafaron àti tí zafaron yẹn nínú tùràrí pé obìnrin ẹ̀ gbọ́dọ̀ lo tùràrí bọ́kùnrin ò sì gbọ́dọ̀ lo nínú tìyà èyí tí tùràrí bá ti wà àdìsí mi wà pọ̀ tó jẹ́ pé kọ̀ọ̀kan gbé ní kọ́ọ̀bù wa ní gẹ́gẹ́ bí lè ti gbé wa ta nabi sallallahu alayhi wa sallam ti fi sala yi ona yẹn pé obìnrin sẹ́ ọ gbọ́dọ̀ gugu ara rẹ̀ ni. nínú ẹ̀ òun náà ni àdìsí ummul mu'minin aisha ta radiyallahu anha qalat kana rukbanu yamurruna bina wa nahnu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam muhrimatun فإذا حاذوا بنا سدلت إحدانا جلبابها من رأسها على وجهها فإذا جاوزونا kashafna Allahu akbar ẹ wo ọ̀rọ̀ ti clear àfi ẹni tí ò bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí sì ń ta sọ̀rọ̀ ẹ̀sìn àfi ẹni tó bá tún fẹ́ da ọ̀rọ̀ ọ̀rú máa wà láìmọ̀ kan lójú èyàn ò lè jáde kó nu méjèèjì àtẹni tí ìkan nínú méjèèjì bá ń ṣẹlẹ̀ sí ẹ ọ̀rọ̀ Ummul Mu'minina Aisha radiyallahu ìyẹn ni pínpà tá ànábì sallallahu alaihi wasallam tó ṣe hajjatul wada àwọn ọkùnrin àtọkùnrin náà ṣe hajj pẹ̀lú ẹ̀ ìyàwó Aisha ni àwọn wá wá pẹ̀lú ànábì àwọn wà lẹ́gbẹ̀ẹ́ ànábì táwọn tó wá ń bọ̀ lẹ́yìn tí wọ́n gun nǹkan tó bá ti ń bọ̀ tán jọkùnrin àjánib tí èsè àwọn tó yẹ kí wọ́n rí wa tí èsè lẹ́tọ̀ọ́ wa torí pé àwọn tó ṣe ájì pẹ̀lú ànábì nbẹ́nu rìwáyà pé hundred thousand ni wọ́n nbẹ́nu ẹ̀ pé one hundred twenty one twenty thousand ni wọ́n níta sáfẹ́ lò ní pé òǹkà wọn pọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ láwọn tó ṣe ájì pẹ̀lú òjíṣẹ́ ńlá muhammad sallam tamati wọn fẹ́ kọjá táwọn yẹn bá fẹ́ kọjá níbi tí sáìdì bí táwọn ìyàwó ànábì wà ìyàwó ànábì sallam wà àtàwọn obìnrin wa nahnu ma'a rasulillahi sallallahu alaihi wasallam muhriman ó ní lásìkò gbà náà àsìkò táwọn sọ pé wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ wa yìí a sì wà nínú ara mi wa yẹn ni pé a gbé ara mi àwa náà wọ́n ti wà nínú ihram wípé wọ́n lọ jẹ́ pé ọlọ́run wọ́n lọ ṣe iṣẹ́ hajj fọlọ́run ó ní fàyíṣà haza òbínà sábà wa ṣe déédéé wa tàbí kí wọ́n bá wa tán sádàlá ìdáná anabi sallallahu alayhi wa sallam òun ló ní ká máa ká máa bòójú ṣùgbọ́n ní ti torí ọ̀ranyàn tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ wípé obìnrin gbọ́dọ̀ bu gbogbo ara rẹ̀ ẹnu àsìkò hajj anabi ni kí wọ́n máa bò ọ̀ranyàn méjì ti wá pàdé nìyẹn tó lásìkò yẹn wọ́n wàá dáa bulẹ̀ wọ́n da ìjáàbù wọn bojú mẹ̀rẹ́rẹ́ sí ha lẹ́yìn tó èyí tá ti dàborí yẹn wọ́n dà álà àwájì yà wọ́n ti sí sókè tẹ́lẹ̀ wọ́n ti sí ojúlẹ̀ tẹ́lẹ̀ tó máa ti rí i pé àwọn ọkùnrin ń bọ̀ wọ́n kàn dàbò lẹ̀ ni. fàyíṣà ajá wà zona sábà tí wọ́n rí i pé wọ́n ti kọjá síwájú bóyá àwọn ọkùnrin yẹn wọ́n ń lọ àwọn ń lọ tẹ̀sìn wọn yára kàṣàfù náà á tún mófin ọlọ́run ọba ṣẹ á tún mófin ànábìṣẹ ìpè ká máa ojú wa. a ti ṣàlàyé pé tábà àdéhìí pẹ̀lú ọ̀ràn yẹn ọlọ́run ọba àtọ̀ràn yẹn òjíṣẹ́ ńlá muhammad sallam tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ á gbọ́ àgbọ́yé tí ìyàwó aisha tó gbọ́yé torí pé kí ni hadha bayanu min aisha ta radiyallahu anha anin nisahi sahabiyat almuharimat ma'a sallallahu alayhi wa sallam an wajibayni ta'arada wajibu taghdiyati alwajh ala almu'mina wa wajibu kashfihi ala almuhrima ọ̀ràn yẹn méjì ló ti fẹ́ kúra wọn yìí ṣùgbọ́n méjèèjì ó sì lọ́n pàrí pàṣù tí kàn ó sì takora wọn. ọ̀ràn yẹn ikú kóbìnrin ó ṣíjú lásìkò hajj ṣùgbọ́n táwọn ọkùnrin àjánibù bá ti wà ń bẹ̀ obìnrin lẹ́tọ̀ọ́ tó bá dénú ilé àbá ń lọ pẹ̀lú àwọn obìnrin tí ò sáwọn ọkùnrin bẹ́ẹ̀ àbí wọ́n ń lọ ààyè kan tí ò sáwọn báyìí pé láàyè wọn nìkan wọ́n lè ṣe ojú wọn ṣùgbọ́n tó bá tún di pé wọ́n fẹ́ jáde síta àbí mi tó jẹ́ mixi táwọn ọkùnrin pọ̀ kò tún dààbò torí pé ọ̀ràn àyàn ni kí wọ́n bojú wọn tẹ́lẹ̀ tí ọ̀bá rí bẹ́ẹ̀ ni ìyàwó Aisha tó gbọ́gbọ́ iye ọ̀rọ̀ ọlọ́run tó gbọ́gbọ́ iye ọ̀rọ̀ Islam Muhammad sallam tó gbọ́gbọ́ iye alukur'an ó ní táwọn ọkùnrin yẹn bá ṣe déédéé àwọn àwọn dàbòlẹ̀ tó máa ti tún lọ àwọn tún sí ẹnu ojú àwọn. eléyìí sì ni òfin tó wà restricted tó jẹ́ ìpele ní àsìkò hajj nìkan òun ló wà allowed kóbìnrin ó sí ojú rẹ̀. ó tún rinlẹ̀ nínú ọ̀rọ̀ jíṣẹ́ ńlá muhammad sallam nínú hadithi ìyàwó asma binti abi bakiri radiyallahu anha òun náà sọ wípé kúnnà nùgọ́tì ojú hànà rìjáàlì wà kúnnà nàmtẹ́sítù kọ́bùlà dálíkà fìl ìṣòro ó ní àwọn máa ń bojú wa kúnà nùgọ́pì ojú hànà àwọn máa ń bojú wa mínà rìjáàj kúrò káwọn ọkùnrin máa rí wa àwọn ọkùnrin tí ì sẹlẹ̀tọ̀ wa wọ̀kúnnà nàmtẹ́sítù kọ́bílà dáàlì kàbílẹ̀ ìhẹ́rọ́m tẹ́lẹ̀ á sì ti ya irun wa kó tó dìgbà náà ìyẹn ni pé ní tó wà ní ìhẹ́rámù náà lè yarun ní tí ìyàwó afẹ́fẹ́ rinlẹ̀ láàrin yìí nù òfin méjì òun lórúkọ mọ́ eléyìí. bákan náà gẹ́gẹ́ bá a ti sọ wípé àdìsí pọ̀ bákan náà àdìsí yàwó Aisha radiyallahu ta'ala anha àdìsí tó gbajúmọ̀ yẹn ṣe kí sọ́tìlì ifk nígbà tí àdáparọ́ tí wọ́n pa mọ́ ìyàwó Aisha láyé òjíṣẹ́ ńlá Muhammad sallam tí ọlọ́run ọba sì ṣàfọ̀mọ́ ẹ̀ ní àbí àdìsí yẹn ẹni tí a ń pè ní Safwan tí wọ́n parọ́ mọ́ mọ́ ìyàwó Aisha tí àwọn mọ̀nàfìkì tó jẹ́ pé abdullahi ibn ubayi ibn salul tó jẹ́ rasul munafiqin tó tàwálà tiburahu tọ́lọ̀ wọn afọmọlátòkè sámà níbi ìṣẹ̀lẹ̀ yẹn ìyàwó aisha wọn sọ wípé nígbà tí ìyàwó aisha sùn tó sùn lọ tí sọfùwánù wa kọjá tí wọ́n ń bọ̀ ìyàwó aisha wa sọ tó ṣẹlẹ̀ àárín yìí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ hijab obìnrin ó gbogbo ara rẹ̀ ìyàwó aisha nínú hadith yẹn wà fíhi wà kánà sọfùwánù يراني قبل الحجاب فاستيقظت باسترجاعه حين عرفني فخمرت وجهي فخمرت وجهي عنه بجلبابي وهذا الحديث متفق على صحته يا عائشة ni nígbà tí ń sọ kéèsì ìṣẹ̀lẹ̀ yẹn nígbà tó ń sùn òun sùn lọ wàkánà yàrá ni kọ́bílà hijab ó sì ti máa ń rí mi tẹ́lẹ̀ kó tó di pé àyà hijab sọ̀kalẹ̀ ó ti dá mi mọ̀ ó ti mọ̀ mí tẹ́lẹ̀ kó tó di pé àyà hijab sọ̀kalẹ̀ fásitì ipos onímọ̀wájí bísírì jáàyè yìí pẹ̀lú gbólóhùn tí sọ pé yé tani inna lillahi wa inna ilayhi raji'un ta ló sùn yìí ta ló sùn gbàgbéra ni wọ́n yìí gbólóhùn tí ń ṣe pé inna lillahi wa inna ilayhi raji'un yàrá ṣàní gbólóhùn tó jí mi ni pé n gbọ́ sẹ́nìkan ṣe inna lillahi wa inna ilayhi raji'un ṣé iná àrọ́pà ni ètò mú sẹ́ni pé aisha kọ́ ìní ìyàwó anabi kọ́ ìní fàkàmọ́rùkù wájú fi ànú bi jàlibáàbì lẹ́ẹ̀kan náà tí mo yájú sáyé tí mo rí pé yẹn wà mí báyìí tí mo kàn da jàlibáàbù mi bolẹ̀ ni kọ́márì mi má torí pé èèwọ̀ ni kò torí pé sọfùwánù sínú àwọn ẹlẹ́tọ̀ tó lè rí òjíṣẹ́ ńlá muhammad tó lè rí àwo àyàwó aisha tó jẹ́ ìyàwó òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam eléyìí náà tún jẹ́ ẹ̀rí nínú ẹ̀rí tó fi rinlẹ̀ wípé sẹ́ jẹ̀lbáàbù lílò tí ó bu gbogbo ara ó wà nù ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad bákan náà ó rinlẹ̀ nínú hadith tí ìyàwó aisha ti ń sàlàyé rọ́díọ̀lá ta'ala anha أني كنا نساء المؤمنات يشهدن مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر متلفعات بمروطهن ثم ينقلبن إلى بيوتهن حين يقضين الصلاة لا يعرفهن أحد من الغلب حديثي متفق عليه حديثي حديثي تيهوى عايشان سويقي أمو بني مؤمنه وما انكروا أصباح pẹ̀lú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa ń kírun wọ́n máa ń wá mọ́sálásí tí wọ́n wá kírun mọ́sálásí àti bí mùrùtìhìn tí wọ́n wá ró mọ́ra mùrùtù wọn jámù mọ́rọ̀ òun náà ni aṣọ aṣọ tí èèyàn dàbúra tí ó lọ mọ́ra tí ó bo gbogbo ara fún mọ̀ yẹn kọ́lùbùnà ilé àbùrùtìhìn tòun ti pé wọ́n ró aṣọ yìí mọ́ra tó tí ò sí kankan òhu ara wọn wọ́n tún wá dìde lọlé wọn kéyìnà yàkùbí iná sọ̀la lẹ́sẹ̀ kan náà sábà ti kírun tán ni wọ́n darí lọlé láàyè àríkòhún náà àádọ́mìnà lọ́gàlà ẹnìkan ò ní rí wọn pé èyí lágbájá ni lágbájá ni wípé àmọ́dé ah, ẹni yìí ni àwọn obìnrin ní lọ yìí ní ti gálàsì sẹ́pẹ̀ ní gálàsì ni ìfìlàtò lẹ́yìn wà ní hàn mixọ́nù òru àtọ̀sán tí ó papọ̀ wọn ò ní dá wọn mọ̀ wọ́n kírun tán kì í fún wájú òkú kóbìnrin náà ló fi jẹ́ pé kọ́dà tóbìnrin bá lọ hijab kì so obìnrin tún tètè wọlé òun ni ó ṣe déédéé òfin ọlọ́run tí ìbá yẹ kó tí bùkátà bá gbé jáde tábà tó wọnú hadithi afáwọn abdullahi ibn umar radiyallahu ta'ala an kan kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam wọ́n lànà bí títà tọ́lọ́mù abẹ́ sọ pé man jarra sáwùbàhù man jarra sáwùbùhù kòyàlá lam yanzuri allahu ilayhi yawmal qiyamah anabi ni gbogbo ẹni tá ẹ bá máa ń wọlé tí ń wọ aṣọ ńlẹ̀ tí aṣọ rẹ̀ ń tayọ kókósẹ̀ ọlọ́wọ́n bò ní síjú àánú òǹjọ́ àlùkìyàmà fàkọ́ọ̀lẹ̀ tó mùsàlámà tó mùsàlámà wọn sọ fún ànábì pé fàkẹ́yìpà yẹ sinà ònìṣà dídùn yóò nìyẹn ànábì ọ̀rọ̀ ló sọ́ọ̀lẹ̀ yìí bóòlù bí ó ti wá ṣe pẹ̀lú dùyúùlù tẹ́tù ní dùyúùlù ni èyí tí máa ń lé níbi aṣọ obìnrin lẹ́yìn ìgbà tó bá bu gbogbo ẹsẹ̀ rẹ̀ tán èyí tí ó lé tí ó máa wọ́lẹ̀ yẹn ó wá bí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam èrè ànábì síbí òfin ọlọ́run ọba lóní ká máa bo ìjáàbù tí wọn náà sì sọ bóòlù obìnrin ó sì wá ń ṣe ìwọ́lọ́ tí wọ́n lọ́wọ́ òní síjọ́ àánú ẹni tásọ rẹ̀ bá ń wọ́lẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sàtàlá sọ báyìí pé kọ́ọ̀l yorùkìyìnà ṣibùrà bí ìtòbìnrin kọ̀ kí tí wọ́n máa wọ́lẹ̀ lódiwọ̀n ṣibùrù ìtànpè ní ṣibùrù ní òdiwọ̀n ní ọmọ kàtó òwú yìí náà yóò tún máa ẹsẹ̀ wọn lè máa sí tán bá ń rìn lọ ẹsẹ̀ wọn máa sí yóò máa tán bá ti ń gbẹ́sẹ̀ wọn máa rẹ́sẹ̀ wọn. ànábi ni a tó bá rí bẹ́ẹ̀ o kọ́ọ̀l yorì xinna hù dìrà àní wọn gbọdọ̀ rí níṣẹ́ ó tún gbọdọ̀ tó ọwọ́ kan yẹn ni pé bí ìka kan kí ìjábù wọn máa wọlé láàyè zidna àlẹ́ yìí wọn kọ́ mọ́jọ́jú kàkan lọ torí pé ìka ìdánwò kan yẹn ó ti bu ntí afẹ́kún ó bò ọ̀rọ̀ òjíṣẹ́ lá muhammad lele sallallahu alayhi wa sallam kó musalama béèrè wípé ìdá tẹ̀ ń kásìkò àkìdá muhun alẹ́ tẹ̀ ń wọ́n tún máa sí anábìnrin yorùbá náà ó dẹ̀ra ànígbà ń kàn sẹ́ ọwọ́ nínú ẹ̀rí tó tún rinlẹ̀ látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam lórí ọ̀rọ̀ ìjáàb afábíb òun náà ni àwọn ọ̀rọ̀ tó ṣe wípé anábì kọjí tó lè fa kí ọkùnrin àtobìnrin kí wọ́n wà papọ̀ tí wọ́n ti ṣe ẹlẹ́tọ̀ọ́ abẹ́ni tó jẹ́ lú máhárọ̀mì rẹ̀ ó rinlẹ̀ nínú àdìsí tó yẹ pé mutafakun alayhi ni àdìsí Uqbatu bin Amir al-Juhani radiyallahu ta'ala anhu anna nabiyya sallallahu alayhi wa sallam qala. إياكم والدخول على النساء فقال رجل من الأنصار يا رسول الله أفرأيت الحم قال الحم والموت صلى الله عليه وسلم عقبة بن عامر أني ينولون بكم أبا kúlà nàbí wa muhammad sallam sọ pé iyyakum wad-dukhul ala nisa ẹ ṣọ́ra bí kẹ́ ẹ máa wọlé táwọn obìnrin ọkùnrin yẹn já wọlé obìnrin ànábì ń lọ sọ bẹ́ẹ̀ ẹ ṣọ́ra fúnrù ṣèṣì ọkùnrin kan wá ń sọ̀rọ̀ pé minal ansor wípé eré òjíṣẹ́ ọlọ́run ò rí ẹni tí à ń pè ní hamu hamu yìí ìyẹn ni èyí súnmọ́ nínú ìtumọ̀ òun náà ni kọ̀ríbù zawj ọ̀dà àwọn tó súnmọ́ ọkọ ó lè já burú ọkọ ó lè jẹ́ gbọ́n ọkọ irú àwọn èèyàn báwọn kọ́ nàbí ni òun ikú nù ikú ni wọlé òun ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé yàní ibaratun balighatun shidda fi tahdhir balighatun shidda fi tahdhir ẹ̀rí ọ̀rọ̀ tó ṣe pé ó lágbára láti fi ṣọ́ra ni pé àníwọ̀n gbọ́dọ̀ máa wọlé tọ̀ ọ̀dà ẹni tó súnmọ́ kan olùjíṣẹ́ ńlá muhammad sàlá fi sọ̀rọ̀ yìí. ìyẹn ló fà tó fi jẹ́ pé ọlọ́run ọba ó sọ nínú alukur'an pé fasaluhunna aluhun sàltumuhun fasaluhunna min wara'i hijab tẹ́ bá fẹ́ bí wọ́n ní nǹkan ẹ máa bí wọ́n lẹ́yìn gàgá gbogbo tọ́lọ̀wọ̀n ọba ń wí náà mi wàrà hijab ìyẹn ni pé lẹ́yìn gàgà lé gbogbo tí ó kọ́ di níta wí náà ni pé àní tí ó kọ́ di kí obìnrin má fi nǹkan kan nínú ara rẹ̀ kó má fi hàn sí ọkùnrin tí ì bá ṣe ẹlẹ́tọ̀ọ́ ẹ̀ tó àdìsí ni atọ́ka yìí ní kákàtún mádìsí kan wá tó jẹ́ pé tó ń ṣàlàyé àdìsí ti pọ̀ jù àmì ọ̀ mọ̀ ṣé àyíká subhanallah ẹ̀ tún wò. حديث عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان وأقرب ما تكون من رحمة ربها وهي في قعر بيتها والحديث في الترمذي أخرجه الإمام الترمذي رحمة الله عليه وكذلك ابن حبان والطبراني في الكبير وجيش ńlá محمد صلى الله عليه وسلم إنه حديث ابن مسعود òhò ni o bẹ́ẹ̀ ṣe ẹ̀rí obìnrin hòhò ní fàyídà àkàràjà tóbìnrin bá jáde ìṣẹ̀ṣẹ̀ráfà ṣẹ̀tàn ṣẹ̀tàn ni ó ṣe lọ́sọ̀ọ́ ṣẹ̀tàn ni yóò dísáìn rẹ̀ yóò jẹ́ oníyì yóò mọ ìjà fọ́tò rẹ̀ fáwọn èèyàn. anabi ni wa akọrọbù máa tẹkùnú mi rahmatu rabbi ha èyí tó súnmọ́ fóbìnrin kó lè lépa báyìí kẹ́ ọlọ́wọ́n ọba rẹ̀ wàhíyà kọ́ àríbẹ̀ ìtì ha òun náà ni kọ́ wà ní kọ́rọ̀ yàrá ẹ̀ kọ́ wà ní horo yàrá ẹ̀ nínú yàrá òun ló lè jẹ́ kóbìnrin ó súnmọ́ kẹ́ ọlọ́run ọba jù eléyìí náà òun náà tún ni hadith gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadithi riwaya ti abi talib an ilmami ahmed tó ní zọ́pùrù lmọ́rin àti awra fàyíza kharaja ti min baytiha fàlà tubin minha shay'an wàlà khuffaha. ìtumọ̀ hadithi òun náà ni wípé èékánná obìnrin sẹ́ẹ̀ kọ́dà òhò ni èékánná obìnrin òhò ni kò gbọ́dọ̀ wá fi nǹkan kan hàn nínú ọ̀ṣọ́ ẹ̀ nínú ara ẹ̀ kọ́dà wàlà kófà hà bákan náà kófò rẹ̀ nítorí wọ̀ sísàlẹ̀ bàtà sẹ́ kọ́dà kò gbọ́dọ̀ máa fi hàn káàkiri ẹ wo fàhádà abúláwo fi náà ẹ̀ wò ṣe lágbára tó ní wọ̀ kí obìnrin kó fi nǹkan kan hàn nínú ara rẹ̀. eléyìí ni jumlatu min al-ahadithi al-warida ani nabiyyi sallallahu alayhi wa sallam wa an fi'li sahabiyyati al-kiram àti àwọn eléyìí làwọn ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àkóyawọ́ ẹ̀rí láti nu al-Qur'an àti nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallam bá a ti wá sọ yìí bẹ́ẹ̀ ni ò ṣe síyàtọ̀ láàrin kùránì àti àdíìsì níbi ìfisẹ̀rí ẹ̀rí kò síyàtọ̀ la farqa bayna alkitabi wa sunna fil i'tibar wal ihtijaj kò síyàtọ̀ láàrin pé eh, ṣé kùránì ni kùránì àtàdísì kò sì ní ìtakora wọn láyé kùránì ọlọ́run kò ní ìtakọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad kò ní ìtakọ̀rọ̀ ọlọ́run àfi àdísì tí ọba lálẹ́ àlòkù tádìsí bá rìn lẹ̀ lọ́dọ̀ ànábì wa muhammad sallam kò ní ìtakọ̀ alukur'an bí kò sì kú yóò tún wá sàlàyé ní wí ni láti ṣàlàyé ọ̀rọ̀ nìkọ́bù yìí láti ṣàlàyé ọ̀rọ̀ hijabu yìí pé nǹkan náà ni tí ìbá ṣe pé tẹ́lẹ̀ èèyàn bá dàrú àbí tọ́rọ̀ òye èèyàn àbá ni ó máa fi ọ̀rọ̀ kùránì lu hadisi tí ó máa fi hadisi lu kùránì níbi tọ́rọ̀ yìí dé káwa rí i pé nìkan láyàláyà kọ́ wa ní ọ̀rọ̀ lílo hijabu pé àṣà ni ẹ̀rí pé láì sí èméjì ó tọ̀ ó jìnà sẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó jìnà sí ẹ̀kọ́ ẹ̀sìn la yumayyizu bayna al-'ada wal-'ibada kéèyàn má lè ṣèyàtọ̀ tó wà láàrin àṣà àtẹ̀sìn àṣà ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ níta nàbì sallallahu alayhi wa sallam tó wá ṣe ẹ̀sìn lọ́lọ́wọ́n bá torí ẹ̀gbẹ́ dìde ọlọ́run ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ni wa ma arsalnaka illa bashiran wa nadhira níta ni kọ́ wá ṣe wá kìlọ̀ fáwọn èèyàn níta àfẹ́ tí wá fún wọn ní ròdùn níta àfẹ́ pẹ́ni tó bá ṣe yóò jèrè ọlọ́run ni wa ma arsalnaka illa rahmatan lil ànábì wa bá àwọn èèyàn tó ń fi àwọn nǹkan kan tó jáṣà èyí tó wá tó jẹ́ pé ẹ̀sìn ọlọ́run ọba ni wọ́n kọ̀ǹfàmù ẹ̀ wọ́n má tiẹ̀ ara rẹ̀ ní bóyá nísìn ìkàràmù tọ́yì kí èèyàn máa pàlejò rẹ̀ nínú àwọn tánàbì dé báwọn lárúbáwá tó máa ń ṣe ni àṣà làwọn kà kún ṣùgbọ́n ànábì ni ẹ̀sìn ni ò bẹ́ẹ̀ bá ń ṣe ẹ̀sìn ni bíyàn bá ṣe yọ gbàládà bíyàn bá ṣe yóò jí àwọn àjọ ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tánàbì dé báwọn èyí tí ò dáa anabi kọ̀ndẹ́mù ẹ̀ èyí tó dáa anabi sọ pé léyìí ọwọ́ àánú ẹ̀sìn yóò sì gbogbo nǹkan tó bá ti lẹ́rìí nínú alukur'ani ọlọ́run nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad kò lè jáṣà mọ́ àwọn àṣà kan wà tó jáṣà burúkú tí islam wá kọ̀ndẹ́mù nínú àṣà alábáwá lọkùnrin pé ọkùnrin wọn máa ń mu ọtí nínú àṣà àkáṣà òun náà ni pé wọ́n máa ní bá a ṣe báwọn bàbá wa tá ń ṣe lórí ẹbọ anabi ṣe tó gbóntàn anabi wá jà lógun ni kéèyàn máa wá ní àtàṣà wípé àṣà ni ìjáàbù àṣà ni nìkọ́ọ̀bù àbáṣà àwọn ará kìíní kan ọlọ́run òpè sàódì kalẹ̀ ká lè máa tẹ̀lé wọn òjíṣẹ́ ńlá Muhammad lọ́lọ́run ká máa tẹ̀lé ṣùgbọ́n tá a bá wọn tán tẹ̀lé òfin ọlọ́run tí wọ́n ń pa òfin ọlọ́run ọba mọ́ a máa bá wọn dunnú a sì máa bẹ ọlọ́run pé kọ́ lọ́ọ́ má bà lù wọn jẹ́ kó wá jẹ́ kí àwùjọ mùsùlùmí náà láyé ààyè káàyè lágbàáyé kán lè rẹ́dì láti pa òfin ọlọ́run ọba mọ́ saudi yìí ṣe model fún ẹnì kọ̀ọ̀kan anabi lọ́lọ́run ọba pèpè laqad kana lakum fi rasulillahi uswatun hasana anabi làríkọ́ṣe dáadáa bẹ́ẹ̀ nìkan bá wá ń sẹ́ńtà anabi ń ṣe so a bá wọn dunnú pé ẹ̀yin mà sóríire kọ́lọ̀ ń jẹ́ kí àwùjọ mi náà tó bàjẹ́ kọ́ dàbí tìyín níbi tá a ti wá lọ òun ni pé tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ tànàbí bá sọ̀rọ̀ kò sí ìyàtọ̀ ń bẹ níbi láti fi ṣẹ̀rí ẹnu ìyàtọ̀ tó wà níbi Qur'an àti sunna nabi wa Muhammad tọ́lá làáfíà òun ni wípé al-Qur'an bíyàn bá ń kà á èèyàn máa gba láàdá èèyàn lè sọ pé òun sálọ láti fi kọ́ wa ka hadith ọmọ wa ní ẹnu bóun ṣe ń ka àwọn àlùfáàgù hadith yẹn òun gba láàdá ó lè máa gba láàdá pé ń lo àsìkò rẹ̀ láti máa ka ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad ṣùgbọ́n kì í ṣe pé àwọn gbólóhùn kọ̀ọ̀kan tí ń wí yẹn yóò máa gbà ládá lórí ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà fún alukur'an àtàwọn oríṣiríṣi yàtọ̀ táwọn afẹ́sìn sọ gẹ́gẹ́ bí kò jẹ́ pé alukur'an kò sí àyà kan tó sọ̀kalẹ̀ fún anabi àfi látọ̀dọ̀ Jibril ọlọ́run fẹ́ kó jí wa wípé ìyẹn máa ń láàbà ni èèyàn máa ń láàfààní èèyàn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni kì í ṣagídí àìmọ̀kan ni kéèyàn ni wọ́n bí kéwú máa wọn tó ṣe bí kéwú máa yàn kọ́dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallam ọlọ́run wa fi alukurani kó wa kó fi rán jìbìrìlù ni pé máa kọ́ àwọn sàábé tí wọ́n jẹ́ khiyaratu hadhihi al-umma àwọn ẹ̀ṣà jùlọ anabi máa ń kó wọn jọba yìí wọ́n jáde lé kéwú òjíṣẹ́ ńlá muhammad ni èwo ní jẹ́ kí wọ́n bí kéwú máa yàn àbí wọ́n àbí tí bá ti sítírà báyìí ó sì ti yé mi nu ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ tí afa yìí sọ.